أعوذ يلا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا تقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس تقوا ربكم الذي خلقكم من نفس واحدة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 السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún allahu subhanahu wa ta'ala àtọrọ ìkẹ́ àti gẹ̀ fún òjíṣẹ́ ńlá wa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ allahu subhanahu wa ta'ala èyí tí ò ní tán kó má bá nábúwa muhammad sallallahu alaihi wasallam kó má bá wọn ará ilé ẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àtàwọn ẹni tí wọ́n tẹ̀lé orí pa wọn pẹ̀lú dáadáa títí di ọjọ́ tí ẹni kọ̀ọ̀kan wọn tó pàdé Allahu subhanahu wa ta'ala an tọrọ lọ́wọ́ Allahu subhanahu wa ta'ala wípé kó jọ kó dákun nínú àánú rẹ̀ kó má ṣàfi àwa àti yín sínú àwọn ẹni tó já sí wípé ìtún àmà sọ ní ọ̀rọ̀ èyí tí wọ́n fi rí ìyọ́nú ọba tó dá ni bẹ́ẹ̀ dẹ̀ ni ohun tí wọ́n máa ṣe níṣẹ́ èyí tí wọ́n fi rí ìyọ́nú Allahu subhanahu wa ta'ala òun ni wọ́n máa ṣe níṣẹ́ kó wá ṣe wá lẹ́ni tó já sí wípé ìfẹ́ ìsákò ń di ohun tó wọn lọ́bẹ̀ ẹ́dà ò ṣe lẹ́tọ̀ fún wa tí ó sì ṣe lófin fún wa ní ọ̀rọ̀ sísọ àti ní iṣẹ́ ṣíṣe kí alọ́bẹ̀ ẹ́dà kó ṣe ẹnìkọ̀ọ̀kan wa lẹ́ni tó já wípé wọ́n lè máa sákò ń di irú nǹkan bẹ́ẹ̀ kó sì má ṣe rọrùn fún wa láti máa dédi àwọn tí òun ọba dẹ́dà ti ṣe ní èèwọ̀ fún wa. الله وبركاته gẹ́gẹ́ bí a ti ṣe ṣe ní àdéhùn ìpè ní alẹ́ òní yìí insha allahul azim ta ti ṣe ládéhùn pé ní alẹ́ òní yìí a máa lọ sílé àwọn ọmọ aláṣìṣe a máa ní ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn ọmọ aláṣìṣe tí wọ́n ń sọ̀rọ̀ àìmọ̀kan sí Islam bẹ́ẹ̀ dẹ̀ ni tí wọ́n ń ṣèṣe pé bọ́yá in tí wọ́n ń sọ àmọ̀dájú ń bẹ fún wọn lórí ohun tí wọ́n ń ṣe kíni lórí ohun tí wọ́n ń wí a wà rọ ẹnì kọ̀ọ̀kan wa tá bá wà pẹ̀lú wa ní dédé àsìkò yìí pé ká má ṣàbáwá gbìyànjú ká bá wa gbìyànjú share program yìí ká lọ́bẹ̀ ẹ̀dá kó máa ṣàṣàn nìkọ̀ọ̀kan wa ní ẹ̀san olóore. so and along the side papọ̀ pẹ̀lú ẹ̀ náà bákan náà ká tó wọnú ọ̀rọ̀ àwọn ọmọ aláṣìṣe ká tó ṣe kí ni ká tó wọnú ọ̀rọ̀ àwọn ọmọ aláṣìṣe ọ̀rọ̀ Ibrahim Inyasi kan wà tí a sọ̀rọ̀ lé lórí látinú fi Riyadi Tafsir. tá ní Ibrahim sọ ọmọ kékeré Tìjàníà kan so ọmọdé Tìjàníà tá máa ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún ọmọ SMB àbí ni wọ́n ń ọmọ yẹn àbí so tá a jẹ́ kó yíwa pé kò kẹ́ sọ pé òun fẹ́ mú ẹ̀rí wá ipò òun fẹ́ sọ̀rọ̀ ìmọ̀ ipò àmọ́ kàn wá dùn yàn pé ẹjọ́ ẹwẹ́ lọmọ yẹn máa ń tò kò sí kéwú ńlẹ̀ sòtórí ẹ̀ lẹ ṣe rí i pé ìgbà míì nǹkan ògbé eléyìí kò ní ìdí káfíìsì fún torí àwòrán ayé ẹjọ́ ẹwẹ́ ń tiwa oye àmọ́ a fẹ́ sọ eléyìí lálẹ́ yìí láti fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún lẹ́lẹ́kejì bẹ́ẹ̀ dẹ̀ ni láti yá sí wípé ká ṣàlàyé fáwọn èèyàn in case tó bá di lọ́la tí àwọn ọ̀tá islam bá lọ gbé ọ̀rọ̀ Ibrahim Inyas yẹn jáde pé ẹ wo ẹnìkan ló sọ pé bàbá nabi Isa ni Muhammadu o tán bá lọ gbé tán fẹ́ máa sọ pé à ipé ànábì yín ó bá Mariamu sùn ó bá ìyá ànábì so káwa ti ṣe kí ni ká ti ṣe ká ti bọ́ nǹkan tí wọ́n lẹ̀ máa nẹ́bì yẹn dàtí tí Ibrahim yá sì fi àìmọ̀ kan àti odó rẹ̀ lẹ̀ máa nẹ́bì yẹn ká bọ́ kó lára nẹ́bì sallallahu alaihi wa alihi wa sallam in ta sọ ní pé Ibrahim Inyas ó ní annabi Isa alaihi salam bàbá rẹ̀ gangan ní bàbá tó bí gangan Ibrahim Inyas sọ pé bàbá annabi gangan oye ipe bàbá annabi Isa gangan òun náà ni annabi wa muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bá ti ká jáde nínú fi riyadi tafsir nígbàtà fi ká tádẹ̀ tún padà sínú ẹ̀ báyìí sí insha allahu alazim so gbogbo mùsùlùmí láyé pátápátá ní mùsùlùmí ní intanpe ní mùsùlùmí gangan oye gbogbo mùsùlùmí pátápátá káàkiri ayé ẹnìkan ò yè méjì bẹ́ẹ̀dẹ̀ ni ẹnìkan kò tako yí pé annabi isa aléìsàlámù ní bàbá àfẹni tó bá jẹ́ kéfèrí bẹ́ẹ̀dẹ̀ ni ẹni tó bá já sí wípé ń ṣe àyàkókò sí ọ̀rọ̀ ta ni sí ọ̀rọ̀ allahu subhanahu wa ta'ala Iru èèyàn bẹ́ẹ̀ òun ni ó sọ ipé rárá ìtànlọ́bẹ̀ ẹ̀dà sọ nípa nẹ́bì Ìsá yẹn ipé kò ní bàbá ìyá nìkan ló ní ọ̀tànlọ́bẹ̀ ẹ̀dà nìkan ni ó sọ ipò òun ní nǹkan míì tóun fẹ́ sọ lórí rẹ̀ dàtí ó fẹ́ máa wá bàbá fún nẹ́bì Ìsá aléhìsàlá tó bá ń sọ ipé kíyàn gba nígbàgbọ́ nípa àwọn nẹ́bì Allah al-imanu bi rusul tó bá ń sọ̀rọ̀ ń parẹ̀ ṣe rí ohun tí Allah bẹ̀ẹ́dà bá sọ nípa wọn tí súnni òun náà ni annabi muhammadu sallallahu alaihi wasallam ara rú rẹ̀ nìyẹn tún náà nabi wasallam gbé wá fún wa ní pé nabiyullahi isa alaihi salam laysa lahu walid kò ní bàbá bẹ́ẹ̀ dẹ̀ ni a lè fi nǹkan kan ròyìn rẹ̀ ní bàbá oye tábà ń sọ wípé àwọn súfí pàápàá jùlọ àwọn tìjàníyà wọ́n ní àfijọ pẹ̀lú àwọn kíni pẹ̀lú àwọn kiriyó wọ́n ní àfijọ pẹ̀lú àwọn nàsọ́rọ̀ táà bá ń sọ yóò mọ̀ dàbí pé bọ́yá ń parọ́ mọ́ wọn ni ẹ mọ̀ pé àwọn nàsọ́rọ̀ nìsín àwọn sọ pé annabi Isa bàbá ti tiẹ̀ níta ni <laughs> wọ́n ní Allah bẹ́ẹ̀dà ni bàbá annabi <laughs> Isa àbí kọ́ ìgbà tí Ibrahim Inyas ó wà ń tiẹ̀ òun bá sọ pé rárá o <laughs> ó ní annabi muhammadu ni bàbá annabi isa aleyhisselam kẹ máa wo àwọn àfijọ tí ń bẹ láàrin àwọn wo láàrin sufi àti kíni àti ẹ̀sìn àwọn tani ẹ̀sìn àwọn nasọ́rọ̀ kẹlẹ́bà mọ̀ bí ẹ̀sìn yẹn ṣe ṣe kíni bẹ́sìn yẹn ṣe léwu sí tọ́ ẹ jẹ́ ká wá gbọ́rọ̀ tí ọmọ kékeré yìí sọ kí ó lólóhun fẹ́ kọ́ wa fa àmọ́ wàláhì ẹjọ́ wẹ́ ní tó ń bẹ́ àtàìmọ̀kan níkan ṣe nú ẹ̀ so torí àwọn ọmọdé ti ya ní àyí tẹ́bá rí pé àyí fèsì fún gbogbo gbà so ọmọdé ni àkọ́kọ́ náà kò tún wá kéwú jiná oye so kó mọ́ dàbí pé bóyá kò kàn wá nǹkan sọ òní gbogbo ohun tí máa ń sọ so àìjẹ́ bẹ́ẹ̀ tá bá tẹ̀ sáfẹ́fẹ́ kéwú ẹ̀mí rẹ̀ ò gbé bẹ́ẹ̀ ṣe rí yìí ẹ máa sọ a b ni ó máa sọ ẹ máa sọ a b ni ó máa sọ <laughs> tẹ́ bá tẹ̀ sáfẹ́fẹ́ kéwú sìn yóò máa ṣe kí ni yóò máa gbọ̀n káàkiri àmọ́ ká gbọ́n tí wálé àdùn sọ. So. nígbà tí bàbá wa sọ̀rọ̀ Mawlana Bayesize ramla hayata owó ẹ̀rọ mẹ́ta máa ní. mo fọwọ́ fẹ́ sọ kíní kan orí fídíò yẹn ní péèjì wọn kí ló dé tí o ò ṣe sọ̀rọ̀ lórí ìsìgá sàbàlà mo mú àdìsí wa o ò sọ ẹni tí o lórí ẹ̀ ṣé o ti gbà o ò sọ ẹni fẹ́ ọ̀rọ̀ afa tọmọrù Yunus tí afa sọ tí o sọ pé àdébùbọ̀ ń dá sí kìí mo mẹ́rin wá lórí ẹ̀ o ò sọ ẹni tí o mo fún yín question wípé ká sin òkú sí tẹ́ tẹ́yìn náà ń sin òkú sílé wípé wá jáde wá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ lórí bí wọ́n ṣe sin bàbá Màálù àti tí wọ́n ṣe sin Sheikh Abdul Wahab mo dẹ̀ dárúkọ àwọn Sàlàfí tí wọ́n sin sílé mo dárúkọ wọn ó sọ kankan lórí ẹ̀ so mo á rántí pé ó máa ń pẹ́ àwọn tó bá sọ pé o ti mọ̀ pé o ti gbọ́ bíbí iye àti kọ ẹni kí ó ń bẹ̀rù ti yé ẹ jáde máa ṣe testimony wípé sáìdì bẹ̀rẹ̀ ti yé ẹ please loyal man mọ̀nà ṣàbẹ̀sí bẹ́ẹ̀ káì lọ ṣàbẹ̀sí. so mo notice ẹ eh, ike ó wá ń sọ pé àìkọ́ ọmọ nàìjíríà ni ike tọ̀ ẹ ànámọ́ ànámọ́ eh, àwọn ìgbà bá. tọ́yìn gbogbo alágbọ́ àìmọ̀kan tí ọmọdé Tìjàní ayé fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ dó ó ti sọ̀rọ̀ yìí náà ti pẹ́ náà but mo kàn wípé ìwọ kéré ń tiwọ̀ sọ àwọn àìmọ̀kan tó ṣe ń bí ta èmi níwàá máa tún jókòó ti gbogbo àwọn àìmọ̀kan yìí oye oye àwọn tí wọ́n jọ́mọ kí ó fún àwàlú ẹ̀ kí wọ́n jókòó tì nípa ògbó dédèrèdè tí ń sọ yín bọ̀t kó mọ̀ wá dàbí pé bóyá yín ti ń sọ ìmọ̀ ń bẹ́ẹ̀ bí ti ń sọ torí ẹ̀ láti máa ṣèdánilẹ́kọ̀ọ́ fún lẹ́kọ̀ọ́ kan tó àti níta bá ti ń ṣèdánilẹ́kọ̀ọ́ fún àwọn ọ̀tẹ́ ẹ̀sìn a máa mú òun náà wọ́ díẹ̀díẹ̀ a máa ṣèdánilẹ́kọ̀ọ́ fún a máa là á lójú a máa là á lọ́yẹ insha Allahul azim ó ní òun sọ̀rọ̀ nípa istigọ́sọ̀ òun má dìísì wà ẹ wá béèrè pé àdíìsì wo lọmọdé Tìjàní yìí mú wa ó lọ mú àdíìsì kan wá àbíkẹ́ asaru abdullahi ibn abbas radiyallahu anhu tánà sọlẹ́mù sọ wípé allọ́bẹ̀ẹ́dà ó ní yàtọ̀ sí àwọn màláíkà tó já sí wípé wọ́n máa ń kọ iṣẹ́ àwọn ẹrú rẹ̀ orí ilẹ̀ ni wọ́n wà yàtọ̀ sí àwọn màláíkà kó sọ pé ẹ̀yin ẹrú Allah ẹ ràn wá lọ́wọ́ in tó sọ pé òun mú wá gẹ́gẹ́ bí ẹ̀rí istighatha nìyẹn ọmọ yẹn ó yà aláìmọ̀kànga àkọ́kọ́ náà so asaru yìí náà àbí hadithu yìí náà ó yí so hadithu yìí náà mo lè fi gbogbo ẹnu sọ pé kò lásù pé àwọn olùmọ̀ islam wọ́n ṣe kí ni wọ́n ya pẹ́nu lórí ṣe in táwọn àfẹ́sìn bá wá ya pa ẹnu lórí ẹ̀ pé ó fẹsẹ̀ rinlẹ̀ kò fẹsẹ̀ rinlẹ̀ òun ni wọ́n fẹ́ mú gẹ́gẹ́ bí ẹ̀sìn ìrújú ló fẹ́ mú gẹ́gẹ́ bí ẹ̀sìn àkọ́kọ́ nù then ẹlẹ́ẹ̀kejì so hadith yìí gangan fún ara rẹ̀ fa tábà tiẹ̀ wá gbà pé hadith yìí fẹsẹ̀ rinlẹ̀ hadith yìí pa àwọn màláìkà kan bẹ tó wá máa ń bẹ lórí ojú ọ̀nà ipe ẹni tó bá wá sọnù àbí nǹkan kan sọnù fún nínú yín kó sọ pé ẹ̀yin rọ lọ́bẹ̀ẹ́dà so ẹ̀ṣin kí ni ẹ ràn wá lọ́wọ́ tábà tiẹ̀ wá gbà pé hadith yìí fẹsẹ̀ rinlẹ̀ so nínú hadithu yìí kò sí ń bẹ̀ ìpé àná sọ́lọ́mù ní kí wọ́n máa pe òkú àwọn màláíkà àhíyá on am amuat alàyè ni wọ́n àbí òkú ni wọ́n ṣe nínú hadithu náà àná sọ́lọ́mù sọ pé òkú ni wọ́n ni alàyè ni wọ́n àná sọ́lọ́mù náà jẹ́ kó yé wa wọ́n wà present ń bẹ̀ ó yé lásìkò yẹn so kò tún wá sí ń bẹ̀ pé èèyàn lè ṣe kíni èèyàn lè fi ẹ hadithu èèyàn lè máa fi ṣe kíni èèyàn lè máa fi tọrọ lọ́wọ́ òkú gẹ́gẹ́ bí àwọn tìyà ní àṣemáṣe kíni gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń ṣe àtàwọn ṣíyà so ọ̀rọ̀ tó sọ pé ó sọ nípa istighatha àyùn ìmú ọ̀pọ̀ pẹ̀lú ọmọ sí àyùn tí mo bá ti fẹ́ ṣe rọ́dù fún un bẹ́tẹ̀ ni tí mo bá ti fẹ́ ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí àìmọ̀ kan tó ṣe ní lẹ́nujọ́ mẹ́ta yìí so mo ti sọ fún ọ tí mo bá ti ráyè lẹ́kọ̀ọ́ kan ìmọ̀ ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún un kí òye rẹ̀ lè bá ṣe kí ni kó lè bá là dáadáa so eléyìí kò tiẹ̀ bùkátà sí gbá ẹ̀ṣẹ̀ máa tọwọ́ bọ tíra fún so akẹ́yìn náà ẹ̀fọn nígbà aláìmọ̀ kan ní awakọ́lọ́ ẹ̀kọ́ máa sọ gborí dèrèdè yín fún oye <laughs> àwọn àtàwọn àfáà rẹ̀ lájọ lọ́rọ̀ ìwọ́jọ́ kò máa gbọ́ wa ni ó jókòó máa kẹ́kọ̀ọ́ ni ó yé báyìí tọ́ ó sọ pé ẹ́ ó sọ pé òun sọ̀rọ̀ nípa ìmọ̀ sìnkú sí ilé so ẹnikẹ́ni tó bá wù kó máa sìnkú sí ilé international sọ làwọn mú dání so wọ́n sì bàbá Mahadi sí ilé kí ló kàn mí pẹ̀lú pé bàbá Mahadi ṣé bàbá Mahadi jẹ́ bàbá tèmi ni bàbá Mahadi ṣe bàbá tèmi náà so ṣé tí bàbá Mahdi bá wá ṣe nǹkan kan àbí wọ́n ṣe nǹkan kan fún bàbá Mahdi tó bá wá ya pa ìlànà nẹ́bì o rò pé àwa ti torí pé bàbá Mahdi wọ́n ṣe nǹkan kan fún àwa sọ pé ó lẹ́tọ̀ọ́ so àbáwọn eléyìí wọn àwọn ọmọ yìí yà láìmọ̀ kankan so àwa alùsùnà wàlìjàmá ní mokif oye àwa ń ti wa tánà sẹlẹ̀mù bá sọ̀rọ̀ tálọ́bẹ̀ẹ́dà bá sọ̀rọ̀ so kò bá jẹ́ sàábé ló bá ṣe ohun tó yapa ohun tí ànábì sẹlẹ̀mù sọ àbí alọ́bẹ̀ẹ́dà sọ so a ní mú ohun tí sàábé yẹn sọ a filẹ̀ fún pé ìgbìyànjú ló ṣe kíni ló ṣe àwótẹ̀lé kíni a tẹ̀lé ohun tí Ànábì sọ́lẹ́mù àti Allah bẹ̀rẹ̀dà tó ránṣẹ́ a tẹ̀lé ohun tí wọ́n sọ tí wọ́n tọ̀ sàábé nìyẹn bó wà lẹni tó yá sí pé kò tiẹ̀ lè sà dèpòdépò tí ó wà fi ṣe kíni dèpòdépò tí ó wà fi bé <laughs> ẹ ọmọdé sí ọmọdé Tijaniya ya walad so bó lẹni tó yá sí pé kò lè sà dèpòdépò tí ó wà fi bé so tánàbì bá sọ̀rọ̀ tí Allah bẹ̀rẹ̀dà sọ̀rọ̀ alaikum salam tí Allah bẹ̀rẹ̀dà sọ̀rọ̀ tábá wá rí sàábé kan tó wá sọ nǹkan tó yapa ọ̀rọ̀ Allah àbójíṣẹ́ rẹ̀ wallahi ọ̀rọ̀ Allah àbójíṣẹ́ rẹ̀ láàmú ànímú ọ̀rọ̀ tí sàábé òun sọ ní tí sàábé òun bá ṣe ànímú lẹ́sìn oye bó wà lẹni tó yá sí pé kò tiẹ̀ wá sà dèpòdépò tí ó wà fi bẹ́ kò sà dèpòdépò tí ó wà fi bẹ́ ṣé lẹ́yìn ni yóò wá máa já sí pé olódò ni ọ alọ́bẹ̀ẹ́dà yóò jẹ́ kó gbọ́n tá ń sọ fún yóò jẹ́ kó gbọ́ yí oye tọ́ ó wá fẹ́ sọ̀rọ̀ nípa ẹ́ ó fẹ́ sọ̀rọ̀ nípa pé bàbá nàbì isa òun là nàbì wa muhammad sallallahu alaihi wasallam ó fẹ́ sọ̀rọ̀ ń parẹ̀ ẹ máa gbọ́n tó wí. ànábì isa alaihi wasallam ó wá jáde pé tán ètí ṣe ibrahim ti sọ ikọ̀ tó yé o tó bá ó make sense tó bá sọ bẹ́ẹ̀ kò sí problem bọ̀ kó wá máa ewu yìí tí wọ́n fi ṣe ọ ni ọmọ rògbòdò ọgbọ́n ní dàbí ọláyé oh, èmi mi mọ̀ àwọn àtọ́wà tẹ́ pé àwà lásán tèmi pé mo lè máa gbé gbogbo sálábí sí ìpìlọ̀ bọ́ àwọn tó bí wọ̀ ò ní gbà. Toyib ó ń sọ pé ká má bu Ibrahim Inyasi mọ́ so olódo ni ọ́ ká sọ pé Ibrahim Inyasi ṣe òdo ń bíbá yìí àti ìbù ìwọ ló wà jáde tó bá tó bẹ́ẹ̀ àbí èyíkéyìí tó bá tó bẹ́ẹ̀ ná àwọn àfáà rẹ̀ wá katira Ibrahim yasi fún wa bó ṣe bẹ́ẹ̀ ṣe rí yun ìmọ̀ ń bẹ̀rù àti katira Ibrahim Inyasi pẹ̀lú wàfà wàláhìí lórí láìvù rẹ̀ lọ́jọ́ kan tí a kan lọ tá a lọ sọ pé ká lọ fi wọ́n najú díẹ̀ ẹ̀rù ń bà á láti já sí pé bẹ́ẹ̀ ṣe rí ẹ̀rù máa ń bà ẹ̀rù máa ń bà ipa nǹkan tíra àwọn Ibrahim Inyasi ẹni mo ẹ bá mi sọ fún un ẹni tó bá tó bẹ́ẹ̀ àwọn nǹkan tá ń kà jáde nínú tíra àwọn Ibrahim Inyasi Ahmadu Tijani tó bá tó bẹ́ẹ̀ kó wá kájọ ká fáwọn èèyàn so kó wá kájọ ká fáwọn èèyàn kó ká ṣí fún tí ò bá ní tí ò bá ti rówó rà so á ṣí fún báyìí tí ó máa kà tí ó sì máa ṣe kíni tí ó máa kà tí ó sì máa tú fáwọn èèyàn oye so ní ìwọ ọmọdé tó wá sí pé òun bẹ̀rù àti katira àwọn àfá rẹ pẹ̀lú wa ẹ àwọn tí wọ́n ń jẹ́ bí àfá fún gan-an <laughs> ẹ̀mí wọn ò balẹ̀ láti ṣe kíni <laughs> láti sọ pé àwọn fẹ́ <laughs> láti sọ pé àwọn fẹ́ kojú wa láti bá wa katira Ibrahim Inyas ká tó wá sọ ẹ̀wọ́ kékeré yìí ó kàn mọ́ tó àwọn tìjà ní aláṣírí ni àánú wọn ń ṣe mí so èyí tó tún sọ yìí nìsín tafẹ́ ṣèdánilẹ́kọ̀ọ́ fún ká tó máa wọnú tàwọn ọmọ ìyá yín aláṣìṣe lọ lẹ́yìn tìjàníà oye èyí tó sọ yìí nìsín tùnà àṣírí ló tún fẹ́ fi ṣe fáwọn tìjàníà ó fi tú wọn láṣìírí ni táwọn tìjàníà bá mú un tó dáa fún wọn ó yẹ kí wọ́n sọ pé kó gbẹnu dákẹ́ torí ó mọ̀ tú wọn láṣìírí lọ ni so oye ó kàn máa jẹ́ tùnà àṣírí fún wọn ni oye báyìí ẹ̀hẹ́n. báwo bí tó ń tẹ́kùn fánà nìyẹn bí wo sì gba mú láwọn yẹn tí bá irú iṣẹ́ rẹ̀ gbádùn yẹn tó rí iṣẹ́ rẹ̀ gbádùn tí ó bá mú wọn. <laughs> àmọ́ ẹ̀ àti títọ́ kò jẹ́ ni kò jẹ́ ni lábọ́ sọ pé oníṣúfì má bá yẹn jà o ó lè jẹ́ pé àwọn tó ní ìwọ wọ́n ká wọ̀ lọ́wọ́ sẹ́yìn báyìí pé kò mẹ́jà wọ́n dẹ̀ mọ́ gba ẹ létí lọ ó dùn àwọn ẹni sọ̀rọ̀ ṣe ìyá mi ṣe ìgbà yẹn mo lábẹ́ ṣe sọ. tọ́yì ó sọ pé ipe tóun bá mú Dr. Sharafudin Gbadebọ̀rọ̀jì nǹkan nǹkan bẹ́ẹ̀ ṣé dákun ó bu Dr. Sharaf èmi ò wá jáde pé mo fẹ́ máa fèsì fún pé ó bu Dr. Sharaf so ìtẹ́mi lè jáde fún ọ lé lórí pé o sọ̀rọ̀ lórí Dr. Sharaf ní pé tó bá fẹ́ sọ pé bóyá wọ́n make mistake ń bí ọ̀rọ̀ kan àbí wọ́n ṣàìmọ̀ kan kó wájá sí pé ibi tó ti fẹ́ sọ pé wọ́n ṣàìmọ̀ kan kó wájá sí pé wọ́n gan ló wá display ìmọ̀ kan so ibi tẹ́mi ti lè jáde sọ pé àmọ́ pé o wá bú Dr. Sawaba bó o ṣe pè fún wọn mo lè má jáde tí ọ̀nà so èmi ò ní èmi ò ní problem èmi ò ní time fún gbogbo yẹn oye èmi ò ní táìmù fún gbogbo yẹn so èyí tó bá tó bẹ̀ nu yín à ń sọ fún yín tẹ́ bá fẹ́ fèsì fáwọn àfáà súnà ẹ máa gbé tíra jáde gẹ́gẹ́ báwa ṣe ń kó tíra síta ìyá ọmọ ṣíà tó sọ pé òun fẹ́ tẹ̀rẹ̀ láti máa kó tíra síta oye òun náà ti mojú rẹ̀ báyìí ńgbà tá a bá ṣe kíni ńgbà tá a bá tẹsẹ̀ bọ ṣòkòtò kan lórí gbogbo rédèrèdè tí ń ṣe pẹ̀lú pé àjọ ń ka tíra òun náà mọ ibi tí so òun náà mọ ibi tí ara rẹ̀ kù sí báyìí níjọ́ tó sọ pé Dr. Sharofu wọ́n sọ pé ẹ àwọn ṣíà wọ́n máa ń fẹ́ ọmọ tó ṣì wà lórí ìtẹ́ débi pé wọ́n lè gbé àsákàrí síbi ìtàn rẹ̀ méjèèjì nǹkan kan bẹ́ẹ̀ tọmọ náà jáde tó sọ pé irọ́ ni Dr. Sharofu pa pé inú ìlànà àwọn alòsúnnà ló wà tí mo dìde tí ẹ̀mí rẹ̀ fẹ́ bọ́ lọ́mọ ṣíà òun nípa pé inú tíra àwọn àfáà rẹ̀ ló wà irọ́ ló ń pa máwọn alòsúnnà wal jamaa so àwa nìyẹn oye ẹ̀hẹ́n so àwa nìyẹn so fún délé yìí tó bá sọ̀rọ̀ dr sharofu tó bá bú dr sharofu so ṣé ìbò lẹ̀ máa wọn láàní àwa gan wọ́n ń bú wa jáde káyẹ̀ṣẹ̀ máa sọ pé ìwọ tó ń bú bẹ́ẹ̀ so ìwọ ọmọdé ti àní àyà àìmọye ebú gan tó máa ń bú wa <laughs> àìmọye ebú gan tó ń bú wa tó bú àwọn tó wọn bí wa gan bọ́tà wò ráyè gbogbo yẹn so tó wá sí pé ọmọdé ti àní mi tó bú bàbá mi tó bú mo ti so o lè ẹ́bà dí mi rí kó yá sí pé mi wà jáde wà máa sọ pé ìsìfẹ́ ni tó búyà mi àbí bú bàbá mi ibo láyé rẹ ti yọ ẹ̀yìn tí ra ìfèsì fún àwọn ẹni tó yá sí pé wọ́n ń bẹ̀sán lọ́bẹ̀ ẹ̀dà jẹ́ tán so ẹnìkan tí wọ́n ń bú personality tèmi lèmi wà sọ pé mo fẹ́ máa fèsì fún lórí pé àní èsì fún ẹni tí ń bú mi e kò sáàyè léyìn àyíwádà kò sáàyè ìyá wallet so wọ́n bú èmi gan ẹ̀yìn tí jáde fèsì ẹ̀yìn tí jáde fèsì fún pé ẹni tó bú mi ká tó wá sọ ipé bọ́ wọ́n ń bú so ìtawò sọ fún ni pé má parọ́ máwọn àfà ìsìláàmù tó bá parọ́ máwọn aṣọ fún pé ìtawò ma fi ṣe dánilẹ́kọ̀ọ́ fún ẹniyẹn so àwọn òsì sọ pé Ibrahim Inyas sọ pé orí rẹ̀ burú àbórí rẹ̀ dàrú àníṣẹ́ Ibrahim Inyas káfíru mushrikun dal mulhid kèfèrí ni ẹni ànú ni so eléyìí sì lẹ́rìí tó bá tó bẹ̀ sọ pé kò lẹ́rìí kó wá wá ká gbé tíra Ibrahim Inyas jáde káàkà kó wà ń bẹ̀ kí gbogbo ayé máa gbọ́ kó sọ pé rárá kò rí bẹ́ẹ̀ ìwọ tó ń bẹ̀rù láti já sí pé kó ka tíra Ibrahim Inyas ẹ̀rú ṣe ń bà ẹ́ abẹ́ ẹ̀rọ ọmọdé yìí <laughs> tọ̀ tó bá já sí pé ìbú Dr. Sharafu ló fẹ́ mú ní ojú ọ̀nà ó tètè bẹ̀rẹ̀ báyìí ó tètè bẹ̀rẹ̀ kó mọ̀nà làwa ń sọ fún ọ ó tètè bẹ̀rẹ̀ báyìí àìmọ́ èébú tó ń bú Dr. Sharafu èwo ló já lórí ká jáde ká ṣẹ̀ṣẹ̀ mọ́ sọ pé lágbájá bú Dr. Sharafu tó ń tọ̀hún bá sọ̀rọ̀ tó bá jásí pé ọ̀rọ̀ tó so papọ̀ mọ́ ìmọ̀ ni oye ìtawò jáde sínú ipe wá ń bí so ohun tó sọ pé Dr. Sharof sọ̀sọ̀kúsọ ń bẹ̀ yìí ìwọ gan ni ò wáyé jẹ́ ká ṣàlàyé ẹ̀ fún ẹ ló bá parí ẹ ló bá ṣe kíni ló bá parí ọmọdé Tijaniya ọyá máa sọ̀rọ̀ lọ. a mọ̀ ọgbà ìlẹ́kọ̀ọ́ tó wà lára ẹ̀yẹ náà ní bí a mọ̀ pé òní bá jáde dáa so ó sọ̀rọ̀ nípa wípé àlùmọ̀ àwọn ike bàbá àlẹ́bí ìsà ni òní bàbá fún àlẹ́bí ìsà ti ṣe ibrahim sọ kì í ṣe ibi tí ó ti bẹ̀rẹ̀ nìyẹn mo fẹ́ rí fáyẹ̀ sínú ọ̀rọ̀ ṣe ibrahim ni ṣùgbọ́n farabalẹ̀ gbọ́ dáadáa lọ sí ìdáwà wẹ̀yìn ṣe ibrahim sọ pé abul bashari ní fìtọ́rọ̀ ni ṣé o ní àádámọ̀ tààtàn ṣé wàá ní bí àwòlẹ́yàdìhì tùbọ̀ ní yẹlúzù bí àyìnà díkẹ̀ káfọ́ abul bashari ní fìtọ́rọ̀ ni ṣé o ní àádámọ̀ tààtàn. شنو بأولاده تمن يلوذ به أيضا ṣùgbọ́n sórí tó bá fi lè jẹ́ wípé Ìsá ó wà nínú ọmọ ànábì Ádámù Ádámù náà bàbá rẹ̀ ó jẹ́ bàbá Ádámù ó jẹ́ ara sáà torí pé gbogbo ohun tó rí ní ẹ̀dá mọ̀ nìyẹn ọmọ àná Muhammad gbogbo àtọ́bẹ̀ àti nú ìmọ̀lẹ̀ yẹn lásán wa àyàfi tó bá takò àdíìsì tánàbí ti sọ pé òun ní tí ọlọ́run kọ́kọ́ dá òun sì ní tọ́lọ́run dá tó lọ́lá yòó àdékò àfi lẹ́yìn pé wàhálà fàṣà ní ìjẹ́ fi ṣe fàárẹ̀. tọ́yì wàlá ọmọ adé ti yà ní àyè ẹ̀yin rẹ̀ kàn máa ń pa mí ni ó ń láìkì àyèmọ̀ kan bíi wàláì ó fẹ́ràn àìmọ̀kan tí ò dá lọ́mọdé ti àní àtọ́ ń pè ní smb ah, àìmọ̀kan àìmọ̀kan àìmọ̀kan rẹ kò ní part two ẹgbọ́n tí ń sọ àbí Ibrahim yà sì sọ pé ànábì ni bàbá ànábì Ìsá ipe bàbá ànábì Ìsá òun lànábì àkọ́kọ́ náà so gbólóhùn pé bàbá ànábì Ìsá lànábì gbólóhùn ànú ni ànábì Ìsá kò ní bàbá so inna mathala isa inda allahi kamathali adama khalaqahu min turab thumma qala lahu kun fayakun dáadájú àpèjúwe ìdẹ́dà annabi isa lọ́dọ̀ allah gẹ́gẹ́ bí ìdẹ́dà annabi adama ni allah bẹ̀ẹ́ dáadáa látara ìpẹ́ ó sì sọ pé jẹ́bẹ̀ díẹ̀ ó sì díẹ̀ oye tọ́ kí ibrahim Inyas wá jáde kó wá sọ pé bàbá ànábì Isa ni ànábì wa muhammad sallallahu alaihi wasallam ó ti takò ayal kùránì ó ti takò ọ̀pọ̀lọpọ̀ àwọn ayal kùránì tálọ́bẹ̀ ẹ̀dà sọ pé àní ànábì Isa yóò so kò ní bàbá wọ́n rán màláíkà sí ààrẹ ní láti lọ fẹ́ atẹ́gùn sí ẹ́ so láti lọ fẹ́ atẹ́gùn sí abẹ́ rẹ̀ kó fi lè rọ́mọ bí tọ́ aláìmọ̀kan ọmọ fẹ́ wá púrúfù kéwu ó wá mú rin Ibrahim Inyas kan wá tí ń bẹ́nu kíni tí ń bẹ́nu àdàwàwínú sit ipe Ibrahim Inyas sọ pé abul almifdọ́lù adamu tahtahu so ipe orin yìí Ibrahim Inyas fẹ́ fi púrúfù ipe ipe ànẹ́bì ní bàbá gbogbo ọmọ ènìyàn pátápátá eléyìí náà tún rè irọ́ ni Ibrahim Inyas tún pa wọ́lá ọmọ yìí aláìmọ̀kanga yóò mọ̀ tún yín láti rí fàyàn ọmọ tìyà ẹ̀yìn tìyà ní à tẹ́wàá tètè mú so <laughs> tó bá yásí pó ti <laughs> tó bá yásí pó ọpọlọ rẹ̀ ló bá ń ṣiṣẹ́ kíṣẹ́ tètè mú so ó ní tó tún kọ yìí ní ìsìn Ibrahim Inyasi ó tún fẹ́ fi tú láti rí ni ya walad eré ọmọdé tìyà ní à àmọ́ ngbà tó kẹ́kọ̀ọ́ yanjú ó máa tó ń ṣe tó bá sọ pé Ibrahim Inyasi sọ pé abul bashari al-mifdal adamu tahtawu ipe annabi ni bàbá gbogbo ọmọ ènìyàn pátápátá ẹ́ almifdol ọlọ́rẹ̀ntà tó pọ̀ adamu tahtahu annabi adama dẹ̀ wà lábẹ́ rẹ̀ bẹ́ẹ̀dẹ̀ ni àwọn ọmọ rẹ̀ náà ń bẹ lábẹ́ <laughs> wàláì <laughs> tí ó ti ẹ̀ nídìí ká tẹ̀ mọ́ wáyà wá lórí ìsọkúsọ tí Ibrahim yá sí sọ yìí ni ìgbà táwọn mùsùlùmí ò yá dìndìnrìn dé gbogbo lẹ́vù yìí àwọn mùsùlùmí ò yá dìndìnrìn náà wọn ponú sòkódà àwọn mùsùlùmí tí wọ́n kẹ́kọ̀ọ́ ń pa ẹ̀sìn gan tó bá sọ fún wọn pé ànábì òun ni abul bashar ipa ànábì muhammad sallam òun ni bàbá gbogbo ọmọ ènìyàn alábàárán pátápátá ẹni tí ò kéwu gan wọ́n mọ̀ sọ wọn pé sílé yìí ò yá dìndìnrín ṣá so ní tí ibrahim yasi ní tó sọ pé ibrahim yasi sọ yẹn ẹ ní tó sọ pé ibrahim yasi sọ yẹn aláìmọ̀kan ọmọ yìí wá sọ nǹkan kan ó ní nítorí mo lè fi takò òun ni kí ó já sí pé kí n tako hadithi tá náà sálàmù ti sọ wípé òun lẹni àkọ́kọ́ tí Allah bẹ́ẹ̀dà kọ́kọ́ dá bẹ́ẹ̀dẹ̀ ni kò sí fàárí ń bẹ̀ so òun lẹni àkọ́kọ́ òun lẹ̀dá àkọ́kọ́ tí Allah bẹ́ẹ̀dà kọ́kọ́ dá so ni kò sí fàárí ń bẹ̀ ẹni kó fún yín ní hadithi ibi tá ti sọ òun ni ẹ̀dá àkọ́kọ́ tí Allah bẹ́ẹ̀dà kọ́kọ́ dá ẹni fi hàn yín oye irọ́ ní ń pa máa oye báyìí so irọ́ ní pamata ni ma nabi sallallahu alaihi wasallam hadithu bi ta nabi sallallahu alaihi wasallam tó ti ń sọ ipé la fakhar oye kò sí ń bẹ̀ ipé annabi sallallahu òun ni ẹ̀dá àkọ́kọ́ tí allọ́bẹ̀ ẹ̀dá àkọ́kọ́ dá nínú ọmọ ènìyàn ni àti nínú aljẹ̀nú ni nínú gbogbo tálọ́bẹ̀ ẹ̀dá dá ni oye so annabi sallallahu alaihi wasallam òun kọ́ ni àkọ́kọ́ ohun tá lọ́bẹ̀ẹ́ dáadáa nínú gbogbo ohun tó dá pátápátá kódà nínú ọmọ ènìyàn òun kọ́ là àkọ́kọ́ ṣẹwárí àdìsọ̀ ọ̀hún rè kò wá sí ń bẹ̀ yí pé kò sí ń bẹ̀ yí pé ẹ́ kò sí ń bẹ̀ yí annabi sallallahu alaihi wasallam òun ni wọ́n kọ́kọ́ ṣe kí ni òun ni wọ́n kọ́kọ́ dá mò ń bọ̀ mo fẹ́ gbé muslim yìí jáde so at is 220 at is 270 278 at is 270 tí mo bá sọ fún yín pé ọmọ yìí ìyá aláìmọ̀kan gan so ó yé mo bá sọ fún yín pé ó ya olódo gan so kì í ṣàwàdà o tó ẹ̀ lẹ́sẹ̀ rí pé ìgbà míì yóò sọ̀rọ̀ báyìí àtẹ̀ ní Facebook ọmọ eléyìí aláìmọ̀kan so ẹni tó ń jọ máa ka newspaper fúnra wọn ní wá àwa ń tiwa tíra làwa máa ń kà ń tiwa weigh seventy-eight. that is two 278 tayib hadithu tí ọmọ yẹn ti ń parọ́ fún ẹ jẹ́ ká gbọ́n tọ́mọ olódò yẹn sọ. sórí tó bá fi lè jẹ́ wípé isa ó wà nínú ọmọ ànábì Adamu àdàmọ́ náà bàbá rẹ̀. ẹ máa gbọ́ o. bàdà bí ṣe ń jẹ́ bàbá Ìsá tó lè ń jẹ́ bàbá Ádámù. ẹ máa gbọ́ ló dọ̀ ọmọ o. torí pé gbogbo ohun tó rí ní ẹ̀dá ọmọnìyàn yẹn ọmọ àná mọ̀ọ́mọ́ ìgbìmọ̀ tó pé àti nú ìmọ́lẹ̀ yẹn lásán wá. àyàfi tó bá takò àdìsí tánàbí ti sọ pé òun ní tí Ọlọ́run kọ́kọ́ dá òun sì ní tọ́lọ́run dá tó lọ́lá yòó àdébọ̀ àfi lẹ́yìn pé wàlẹ́ àfàṣà mi nǹkan fi ṣe fàárì. tọ́ ẹgbọ́n tó ọmọ náà sọ ẹni kó fi àdíìsù ìpanu sọlẹ́mù sọ pé òun ni nǹkan àkọ́kọ́ tí alọ́bẹ̀ẹ́dà kọ́kọ́ dá òun dẹ̀ fi ṣe fàárì ẹni kó fi hàn yín àdíìsù tó fẹsẹ̀ rinlẹ̀ tánú sọlẹ́mù ti sọ bẹ́ẹ̀ ipe òun ni àkọ́kọ́ nǹkan tí alọ́bẹ̀ẹ́dà kọ́kọ́ dá òun dẹ̀ fi ṣe fàárì ẹni kọ́ máa láìmọ̀kàn yìí fi hàn yín irọ́ nípa kò sí àdísù kan tó fẹsẹ̀ rinlẹ̀ tó yá sí pé ó fẹsẹ̀ rinlẹ̀ látọ̀dọ̀ ànábì tánà sọ́lámù sọ pé òun ní nǹkan àkọ́kọ́ tí Allah bẹ́ẹ̀ dà kọ́kọ́ dá òun dẹ̀ fi ṣe fáàrí kò sí ti ń jẹ́ oye nítorí ànábì sallallahu alaihi wa alihi wa sallamu yìí òun ló jẹ́ ká mà sunan abi dawud yìí dànù so ànábì sallallahu alaihi wa sallam òun ló jẹ́ ká mà yìí pé àkọ́kọ́ ohun tí Allah bẹ̀ẹ́dà kọ́kọ́ dá òun náà ni kíni òun náà ní alqalam òun náà ní gègé óyé ń bọ̀ náà four hundred and so tọ́ anabi sallallahu alayhi wa sallam nínú ètò fẹsẹ̀ rẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ nínú sunanu abi dahud so àwọn tiwa àwọn máa ka tíra fún ẹ̀yin ọmọ aláìmọ̀kan yìí ni èmi ò ráyè ẹjọ́ ẹwẹ́ mọ́ abọ́ tọjọ́ ẹwẹ́ tọjọ́ ẹwẹ́ tọjọ́ ẹwẹ́ ó ṣe èmi ò fojú rẹ̀ tó tíra ni èmi ò gbọ́ àwọn ẹ̀kọ́ tí wọ́n kọ́ yín tó rí kọ́ńlé kéwúyùn àwọn ò kọ́ ń bí torí kùbùrá kọ́ la wà so kì í ṣe <laughs> kì í ṣe wàtífà làwa wà ń bí ilé ẹ̀kọ́ làwa wà ń bí báyìí tá a ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún dáadáa tó nínú súnánù Abi Dawud hadith four thousand seven hundred oye. حدثنا جعفر ابن مسافر الهذلي حدثنا يحيى بن حسان حدثنا الوليد ابن رباح عن إبراهيم ابن أبي عبلة عن أبي حفصة قال قال عبادة ابن الصامت لابنه وني عبادة ابن الصامت صفوة ماري يا بني إلى أمامي لن تجد طعم حقيقة الإيمان أوليري ìtọ́wò àgbọ̀ hatta ta'lama annama asabaka lam yakun li yukhti'ak àfìgbà tó bá tó mọ̀ yìí pé ohunkóhun tó bá ṣẹlẹ̀ sí ẹ oye ohunkóhun tó bá dé báyìí so kò sí bó ṣe fẹ́ ṣe kí ni kò sí bó ṣe fẹ́ mísì tágẹ́tì ẹ̀ wa ma akhta'aka lam yakun li yusibak ohun tí ò bá dẹ̀ ṣẹlẹ̀ sí ẹ tó bá mísì tágẹ́tì ẹ so kò fẹ́ ṣẹlẹ̀ sí ẹ náà tẹ́lẹ̀ náà ni ó wá ní sami'tu rasulallahi sallallahu alayhi wa sallam yaqul ipe òun gbọ́ tí òjíṣẹ́ allahu subhanahu wa ta'ala ti ń sọ pé inna awwala ma khalaqa allahu alqalam dárájọ́ àkọ́kọ́ ohun tí allahu subhanahu wa ta'ala dá òun náà ni kíni òun ni alqalam inna awwala ma khalaqa allahu alqalama annabi tí ọmọ òpùrọ́ aláìmọ̀kan ọmọdé Tìjàníyà yìí so ẹ bá wa sọ ẹ bá wa fi sínú àdúrà ẹ bá wa máa rántí rẹ̀ nínú àdúrà kó lè bá a lọ kẹ́kọ̀ọ́ oye kó fi wàsífà àti kùbùrà lẹ̀ kó fi wàsífà àti kùbùrà lẹ̀ kó lọ kẹ́kọ̀ọ́ kó lọ kíwú kó rí tọ́sọ́nà kó rí mọ̀nà tó yanjú anabi tí ọmọ aláìmọ̀kan yìí ń parọ́ mọ́ ipa anabi sọ́sọ́lá musa pé òun ní nǹkan àkọ́kọ́ tí Allah bẹ́ẹ̀ dá kọ́kọ́ dá bẹ́ẹ̀ dẹ̀ ni kì í ṣe fáadé àbí bẹ́ẹ̀ kọ́ irọ́ ni tó pa mọ́ anabi yẹn o kò síbi tó ti fẹsẹ̀ nílẹ̀ ipa anabi sọ́sọ́lá musa pé òun ní nǹkan àkọ́kọ́ tí Allah bẹ́ẹ̀ dá kọ́kọ́ dá òye tọ́ anabi náà ní sọ pé inna awwala ma khalaqa Allahu al-qalama dájú nǹkan àkọ́kọ́ tá lọ́bẹ̀ ẹ̀dá kọ́kọ́ dá àkọ́kọ́ nǹkan tá lọ́bẹ̀ ẹ̀dá kọ́kọ́ dá òun náà ní al-qalam faqala lahu alọ́bẹ̀ ẹ̀dá wa sọ fún pé uktub so alọ́bẹ̀ ẹ̀dá sọ fún kọ́lámù náà pé kọ́ qala rabbi wa madha aktub sọ pé alọ́bẹ̀ ẹ̀dá ọba mi kí ni kí n kọ́ qala alọ́bẹ̀ ẹ̀dá sọ fún pé اكتب مقادير كل شيء حتى تقوم الساعة Allah bẹ̀rẹ̀ dà sọ fún pé kọ kádàrà gbogbo nǹkan pátápátá títí tí alkiyama ò fi ṣe kíni talkiyama ò fi ṣẹlẹ̀ talkiyama ò fi dé ya bunay ìrẹ́ ọmọ mi inni sami'tu Rasulullah sallam yaqul mo gbọ́ tí òjíṣẹ́ Allah bẹ̀rẹ̀ dà mo gbọ́ tí ń sọ pé man mata ala ghayri hadha falaysa minni ẹni tó bá kú lórí ohun tó yàtọ̀ sí irú gbàgbọ́ báyìí kò sí lára al'umma wa nabi sallallahu alaihi wasallam nínú sunanu abi dawud rahimahullah wọ́n gbẹ́gbà ń bẹ̀ pé anabi sallallahu sọ pé nǹkan àkọ́kọ́ tán lọ bẹ́ẹ̀ dáadáa òun náà ni kíni òun náà ni alqalam ìyẹn bẹ́ẹ̀ nínú sahihu muslim nínú kíni nínú sahihu muslim hadith two 2278 so irọ́ tó ọmọ yẹn pa máa nẹ́bí sallallahu alaihi wasallam tó ní ànẹ́bí ọ̀sálàmù irọ́ tó pa máa nẹ́bí tó fẹ́ fi próòfù wípé bọ́yá òun fẹ́ ṣe kíni òun fẹ́ defend Ibrahim Inyas tí fi ń sọ fún mi pé àfitẹ́mi bá lè ṣe kíni tí mo bá lè dènà àdìsá nẹ́bí tánà sọ́lámù ti sọ pé hmm, tánà sọ́lámù ti sọ pé òun ni àkọ́kọ́ nǹkan tá lọ́bẹ̀ẹ́ dáadáa àná so wàláhì ẹni kó fún yín níbi tí àdísù yún wà ẹni kó kà jáde fún yín kẹ́ fojú ara yín rí báyìí ṣó wá fẹsẹ̀ rinlẹ̀ àdísù tó fẹsẹ̀ rinlẹ̀ táwọn sọ́lámù sọ pé òun ní nǹkan àmọ́ èyí tó wà tó fẹsẹ̀ rinlẹ̀ táwọn sọ́lámù sọ òun náà ni èyí tí ń bẹ́nu kíni èyí tí ń bẹ́nu Sahihu Muslim. tí a nàbì sallallahu alaihi wa tí ń sọ pé ana sayyidu waladi adama yawmal kiyama ipò wọn anabi sallallahu alayhi wa sallam òun ni kíni òun náà ni aṣíwájú àwọn ọmọ adama níjọ́gbìn alkiyama wa awwalu man yashaqqu anhu alkabur bẹ́ẹ̀ dẹ̀ ni òun lẹni àkọ́kọ́ tó já sí wípé ilẹ̀ ó ṣe kíni òun lẹni àkọ́kọ́ tó já sí wípé ilẹ̀ ó lanu fún òun lẹni àkọ́kọ́ tó já sí wípé ilẹ̀ ó ṣe kíni ilẹ̀ ó lanu fún tọ wà awwalu shafi'in wà awwalu mushaffa'in bẹ́ẹ̀ dẹ̀ ni òun ni ẹni àkọ́kọ́ tí ó ṣe kíni ẹni àkọ́kọ́ tí ó ṣìpẹ̀ bẹ́ẹ̀ ni ẹni àkọ́kọ́ tí wọ́n gba ìṣìpẹ̀ rẹ̀ níjọ́ gbẹ̀dẹ̀ alkiyama so hadithu mi náà ń bẹ́ẹ̀ tán nàbẹ̀ sọ́lẹ́mù sọ pé òun ni aṣíwájú ọmọ ẹ̀dá ádámà kì í dẹ̀ ṣe kíni kì í dẹ̀ ṣe fáàdì lòun fi sọ so rìwáyà hadith ń báyìí náà tó jọ eléyìí àmọ́ ipe anabi ọ̀sẹ́lẹ̀mù òun ni ẹ̀dá àkọ́kọ́ àbí nǹkan àkọ́kọ́ tó lọ́bẹ̀ ẹ̀dá dá nínú àwọn ọmọ ẹ̀dá dámà àbí yàtọ̀ sínú àwọn ọmọ ẹ̀dá dámà náà bákan náà so kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ níbi tó ti fẹsẹ̀ tọ́ ẹ ọmọ nínú ẹ̀sìn wa ọmọ yìí ẹjẹ́ ẹjẹ́ gbọ́n tó sọ síwájú. ní bàbá àlẹ́ <laughs> ó tún ju bẹ́ẹ̀ lọ bò ṣáà farabalẹ̀ ní sùúrù tí ò jọ mi bàbá ló jẹ́ sí ànábì ìsá kìí ṣe dandan ní kánàbí ò wá kí mẹ́ríyàmù mẹ́lẹ̀ tí ò jọ mi bẹ́ẹ̀ so tó bá jẹ́ wípé rúùhù kan ni ó wá bá mẹ́ríyàmù tó wá ṣe okùnfà bíbí ànábì ìsá rúùhù yẹn inú mẹ́lẹ̀ ànábì ló ti wá tí kò sì látakò torí wípé gbogbo nǹkan inú mi lé ànábì yìí sọ̀rọ̀ torí pé ìtọ́nà kọ́kọ́ dá ìmọ̀lẹ́ ànábì Muhammad ìwà ń dá gbogbo nǹkan láti bẹ̀ ànábì Ádámù òun ni bàbá gbogbo wa. Tọ́yìb ẹ gbọ́ ìmọ̀ kan tí ọmọdé Tìjàní ayé ṣe láti fẹ́ fi púrúfù wípé bàbá ànábì ni bàbá ni ànábì jẹ́ sí ànábì kìíní sí ànábì Ìsá alayhi salam. Oye láti fẹ́ fi prove wípé bàbá ni annabi jẹ́ síta ni jẹ́ sí annabi Isa alayhi salam tọ́ ó ní nítorí pé wọ́n dá annabi àbí wọ́n dá gbogbo alátara ìmálẹ̀ annabi sallallahu alaihi wasallam ipé tó bá ti wá jẹ́ ajá sọ wípé gbogbo àwọn ẹ̀dá lọ́bẹ̀ ẹ̀dá pátápátá àbí gbogbo àwọn ọmọ ẹ̀dá ádámà pátápátá ọmọ anabi <laughs> muhammadu salamu ni wọn ipe kódà bàbá ńlá wa anabi adam aleyhi salam ipe ọmọ anabi ni anabi adam jẹ ẹ̀rí pé kéfèrè àwọn tìyàní àyàn rí pé ó gbó pangan ó ní pangan kéèyàn sọ pé anabi adam ẹ kéèyàn sọ pé anabi adam aleyhi salam kéèyàn sọ pé bàbá. ládúró àwọn ayá alkùránì ti bẹ́ẹ̀bẹ̀ tálọ́bẹ̀ ẹ̀dà ti sọ bó ṣe dán nábì adama fa hunaka ayatun qur'aniyya kathira tasifu kayfiyata khalqi adama alayhi salam àwọn ayá alkùránì bẹ́ẹ̀bẹ̀ tó pọ̀ tí ń ròyìn bí ìdẹ́ẹ̀dà nábì adama ṣe jẹ́ bí alọ́bẹ̀ ẹ̀dà ṣe dá lọ́bẹ̀ ẹ̀dà ó sọ pé òun dá látinú yẹ̀pẹ̀ so níbo mi alọ́bẹ̀ ẹ̀dà sọ pé òun dá látinú sulala min ní gbogbo àwọn ọlọ́bàá yẹ́dà sọ pé òun dá láti inú salsal àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ayat nínú Qur'anul Karim tí ọlọ́bàá yẹ́dà ń sọ bó ṣe dá Nabi Adama ní gbogbo àwọn ọlọ́bàá yẹ́dà sọ pé òun dá pẹ̀lú ọwọ́ rẹ̀ méjèèjì oye tọ́ má jẹ́ kí Ibrahim Inyasi ba ìgbésí ayé rẹ̀ jẹ́fà Ibrahim Inyasi ó ti fi ọwọ́ rẹ̀ fa nǹkan burúkú fúnra rẹ̀ ó sì ti kú lọ ó sì ti lọ so má wàá jẹ́ kí ìfẹ́ Ibrahim Inyas má jẹ́ kó kó bá ìgbésí ayé ti tiẹ̀ tọ́ anabi sallallahu alayhi wa sallam anabi sallallahu alayhi wa sallam nínú sahihu muslim alimamu muslim wọ́n gba ìgbà wá ọ̀rọ̀ kan wá so nínú sahihu muslim hadith two hundred nine hadith two thousand nine hundred and ninety six nínú sahihu muslim hadith two thousand nine hundred and ninety six. بن حميد قال عبد أخبرنا وقال ابن رافع حدثنا عبد الرزاق أخبرنا معمر عن الزهري عن عروة عن عائشة قالت قال رسول الله صلى الله عليه وسلم لا تدع عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم سيبي خلقت الملائكة من نور إبن ودع وملائكة لا ترى ملائكة wa khuliqa al-jannu min marijin min nar wọ́n sì dá àwọn àlìjẹ̀nú látara ìgígé iná látara kíni látara ìgígé iná wa khuliqa ádámù mimma usifa lakum wọ́n sì dá ádámà alayhi salam látara kíni látara ohun tí wọ́n ròyìn fún yín pé wọ́n dá ádámà ń bẹ̀ that látara ohun tí al-Qur'ani ròyìn fún wa pé wọ́n dá ádámà látara rẹ̀ tọ́yìb anabi sallallahu alayhi wa sallam ó jẹ́ kó yé wa pé àwọn màláíkà wọ́n dá wọn látara kíni wọ́n dá wọn látara ìmálẹ̀ oye so wọ́n sì dá nabi adam alayhi salam wọ́n dá látara kíni látara ohun tí Allah bá dá ròyìn fún wa gẹ́gẹ́ bá Allah bá dá ṣe ròyìn fún wa nínú Qur'anul Karim ipò ohun dá nabi adam alayhi salam látara kíni látara ẹrọ̀fọ̀ tó dẹ̀ já sí pé ibi tá Allah ti dá gbogbo àwọ̀ ọmọ nabi adam nìyẹn so akan gba ara nabi adam alayhi salam akan gba ara jáde so oye tọ́yẹ ẹ wá jẹ́ ká lọ sínú silsilatul ahadisi ẹ jẹ́ ká lọ sínú silsilatu ahadisi sahiha ọ̀rọ̀ yí pé hadisu yí pé wọ́n dá àwa ẹ́ wọ́n dá àwa ẹ̀dá Allah bá ẹ̀dá látara ìmọ́lẹ̀ annabi sallallahu alaihi wa alihi wasallam oye òun náà ni ìmọ́lẹ̀ annabi sallallahu alaihi wasallam so bàbá ńlá irọ́ ni hadith yìí kò sí hadith kan báyìí tó fẹsẹ̀ rinlẹ̀ ipe wọ́n dá kíni wọ́n dá annabi wọ́n dá annabi látara ìmọ́lẹ̀ àbí nǹkan àkọ́kọ́ tí <laughs> alọ́bẹ̀ẹ́dà kọ́kọ́ dá òun náà là nẹ́bí sallallahu alaihi wasallam kò sí ẹgbà wá kan báyìí tó fi ìdí rẹ̀ tó fẹsẹ̀ rinlẹ̀ lórí ẹ̀ tọ́ nínú silsilatul ahadith sahiha ti ẹyin al-albani rahimahullah so mujalladi alákọ̀ọ́kọ́ page 820 ó mú hadithu ta kà tán láìpẹ́ yìí wá hadithu ta kà láìpẹ́ yìí látinú sunanu alátinú sahihu muslim ó mú wá sínú silsilatul ahadith sahiha yìí ipe khuliqatil malaikatu min nur wọ́n dá àwọn màláíkà látara ìmọ́lẹ̀ wa khuliqa iblisu min nari samum wọ́n dẹ̀ dá àwọn wọ́n dẹ̀ dá iblis aljẹnu oyè shaitan wọ́n dá látara kíni látara naru samum iná tí ń jò fèrèfèrè wa khuliqa adamu alayhi salam mimma qad usifa wọ́n dẹ̀ dá adamu alayhi látara ohun tí wọ́n ti ròyìn fún yín rawahu muslim wa hibban wa manda fi tawhid àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tọ́ ẹ máa wá gbọ́n tí albani sọ rahimahullah albani wá sọ pé kultu albani sọ pé mo wá ní wà fíhí isharatun ila butlani alhadith almashhur ala alsinatin nas albani sọ pé níbi hadithu tí ń bẹnu sọ́yẹ́ muslimu yìí ipé wọ́n dá àwọn màláíkà látara ìmọ́lẹ̀ wọ́n sì dá aljẹnu látara iná wọ́n sì dá ọmọ ènìyàn látara ohun tí wọ́n ti ròyìn fún àdàtí látara ẹrọ̀fọ̀ albani sọ pé níbi hadithu yẹn o so ìtọ́ka ń bẹ́ẹ̀ sí wípé hadithu kan tó gbajúmọ̀ táwọn èèyàn máa ń sọ káàkiri lórí ahọ́n wọn so hadithu yìí ti inú muslimu yìí ń tọ́ka sí wípé hadithu burúkú ni bẹ́ẹ̀ dẹ̀ ni hadithu rídèrèdè ni kí wá ni hadithu náà táwọn èèyàn máa ń sọ káàkiri òun náà ni irú tọ́mọ aláìmọ̀kan yìí sọ láìpẹ́ yìí pé àkọ́kọ́ ohun tí alọ́bà ẹ̀ dáadáa òun náà là nẹ́bì oye so hadithu wípé awwalu ma khalaqallahu nuru nabiyika ya Jabir hadithu wípé àkọ́kọ́ ohun tí Allah bá dẹ́ dáadáa òun náà ni ìmálẹ̀ annabi rẹ̀ ìrẹ̀ Jabir wa nahwuhu min al-ahadith allati taqulu bi annahu sallallahu alaihi wasallam khuliqa min nur al-Albani sọ pé àtún tó jọ bẹ́ẹ̀ nínú àwọn àdísì tó sọ pé wọ́n sọ pé wọ́n dá annabi látara ìmálẹ̀ fa inna hadha al-hadith dalilun wadih so hadithu ti ń bẹnu sahihu muslim ń papọ́n dáwọn mala'ika látara ìmálẹ̀ yẹn so ẹ̀rí tó clear ni tó sì wà glaring ala annal mala'ika ta faqat umulẹ̀zínà kólíkomi nùr so ó wà glaring ipa àwọn màláíkà nìkan àwọn nìkan lẹni tí wọ́n dá látara ìmọ́lẹ̀ duna adam wabanihi yàtọ̀ sí adam àtàwọn ọmọ rẹ̀ fatanabba albani wọ́n sọ pé tají wala takun minal ghafili má ṣe wà nú àwọn ẹni tó fọnú fọ́ra oye má ṣe wà nú àwọn ẹni tó ń ṣe kíni ṣẹwárí àdísù yìí táwọn èèyàn máa ń gbé káàkiri pé wọ́n dá nẹ́bí sọ̀sọ́lẹ̀m látara ìmọ́lẹ̀ àbí òun ni àbí nǹkan àkọ́kọ́ tí wọ́n dá òun náà ni ìmọ́lẹ̀ annabi sallallahu alaihi wasallam tá a bá lọ sínú tíra tí wọ́n ń pè ní kashful khafa kashful khafa kashfu al-khafa mo ti sọ pé èmi ò máa ṣe dánilẹ́kọ̀ọ́ fún oyi tá a bá lọ sínú kashful khafa ti ismail ibn muhammad al nínú kashful khafa yìí mujalladi alákọ̀ọ́kọ́ volume 1 mujalladi alákọ̀ọ́kọ́ volume 1 page 303 oye page 303 <clears throat> page 303. طيب طب nínú kashful khofa nínú kashful khofa tá ń sọ yìí nínú kashful khofa page 303 oye so Uh, Ismail ibn Muhammad al-Jarahi ó mú ìgbà wáyẹn wá nínú kíni nínú kashful khufan bí báyìí ipe awwalu ma khalaqa Allahu nuru nabiyyika ya Jabir so ó mú wá so ta'liqan ó kàn fi ṣe ta'liq ní bẹ̀rẹ̀ ipe àkọ́kọ́ ohun tí Ọlọ́run ọba dá òun náà ni ìmálẹ̀ annabi rẹ̀ ìrẹ́ Jabir tó so al-Jarahi sọ pé rawahu Abdurrazzaq bi sanadihi an Jabir ibn Abdullah bi lafdhin قال قلت يا رسول الله بأبي أنت وأمي ipe abdulrazak so ó gbà pẹ̀lú sanadu ẹ̀ látọ̀dọ̀ jabir nínú musannaf that is nínú musannaf abdulrazak ipe ó gbà wá pẹ̀lú kíni ó gbà wá pẹ̀lú sanadu ẹ̀ látọ̀dọ̀ jabir ibn abdullah pẹ̀lú gbólóhùn ipe jabir sọ ipe tọ̀ mo ní ìrẹ̀ òjíṣẹ́ lọ́bẹ̀ẹ́ dàbí abi anta wa ummi mo fi bàbá mi àti ìyá mi bẹ̀ àbí fìdáka ummi wa abi fìdáka abi wa ummi so mo fi bàbá mi àti ìyá mi tánràn fún wa nabi akhbirni an awwali shay'in khalaqa Allahu qabla al-ashya fún mi ní rò nípa nǹkan àkọ́kọ́ tá lọ́bẹ̀ẹ́ dà kọ́kọ́ dá ṣíwájú gbogbo nǹkan pátápátá qal anasala mu wá sọ pé ya Jabir ira Jabir inna Allah ta'ala khalaqa qabla al-ashya nura nabiyyika min nurihi alọ́bẹ̀ẹ́ dà dá ṣíwájú kó tó dá gbogbo nǹkan pátápátá ó dá ìmálẹ̀ annabi rẹ̀ so látara ìmálẹ̀ tòun alọ́bẹ̀ẹ́ dà فجعل ذلك النور يدور بالقدرة بالقدرة so بالقدرة حيث شاء الله الله bẹ̀ẹ́ واشي كي ملأ كوما شكيني كوما نكا كيري بلو kí كوما نلو máa rìn káàkiri pẹ̀lú agbára لو ولم يكن في ذلك الوقت لوه ولا قلم ولا جنة ولا النار ولا ملك ولا سماء ولا أرض ولا شمس ولا قمر ولا جني ولا إنسي bẹ́ẹ̀dẹ̀ ni lásìkò yẹn kò sí lahul mahfuz kò sí kọ́lámù kò sí janna kò sí iná bẹ́ẹ̀dẹ̀ ni kò sí màláìkà kankan kò sí sánmà kò sí ilẹ̀ kò sóòrùn kò sóṣùpá kò sálìjẹ̀nu kò sọ́mọ ènìyàn kankan so falamma arada an yakhluqa al-khalqa qasama dhalika an-nur arba'a ajza ìgbà tọ́lọ́ bẹ́ẹ̀ dá tó wá fẹ́ ṣe kí ni tó wá fẹ́ dá àwọn ẹ̀dá rẹ̀ ó bá pín ìmálẹ̀ yẹn ìmálẹ̀ that is ìmálẹ̀ tó yá sí pé ànábì ni Allah bẹ́ẹ̀ dá dá yẹn àbí nígbà yẹn Allah bẹ́ẹ̀ dá wá pín sọ́nà mẹ́rin fa khalaqa min al-juz' al-awwal al-qalam ó wá dá al-qalam gègé ó dá níbi ìpín ìmọ́lẹ̀ àkọ́kọ́ wa min ath-thani so ìpín ẹlẹ́ẹ̀kẹta ó fi dá kíni ó dá al-arsh ń bẹ̀ thumma qasama al so júzù ẹlẹ́ẹ̀kẹrin Allah bẹ̀rẹ̀ tún wá pín sí ọ̀nà mẹ́rin fa khalaqa min al-juz' al-awwal hamalat al-arsh ó wá dá àwọn ẹni tí wọ́n ṣe kíni tí wọ́n mójútó al-arshi ó dá wọn látara júzù àkọ́kọ́ tí wọ́n ṣe kíni tí wọ́n pín júzù ẹlẹ́ẹ̀kẹrin yún sí wa min ath-thani al-kursi júzù ẹlẹ́ẹ̀kejì nínú ìmọ́lẹ̀ tí wọ́n pín látara ìpín ẹlẹ́ẹ̀kẹrin àkọ́kọ́ yún ó yé Allah so wa mina salis baqi wa malaika so ó wá dá àwọn malaika ìyókù látara ìpín ẹlẹ́kẹta eléyìí náà thumma qasama al-juz' arba'ata ajza so tó ìpín ẹlẹ́kẹrin ẹlẹ́kejì yìí Allah bá dá wa pín sí ọ̀nà mẹ́rin náà bákan náà ẹ máa wo irọ́fa fa khalaqa min al-awwali as-samawat ó wá dá sánmà méjèèjì látara ìpín àkọ́kọ́ ìpín ẹlẹ́ẹ̀kejì wàmínàsáàní al-ardin ó wá dá ilẹ̀ látara ìpín ẹlẹ́ẹ̀kejì ìpín ẹlẹ́ẹ̀kejì wàmínàsáàlì siljanna wannar so ó wá dá aljanna àti iná ó dá aljanna àti kíni àti iná látara ìpín ẹlẹ́ẹ̀kẹta so wàláhì aburú ńlá ni in sufi máa ń sọ pé wọ́n dá gbogbo nǹkan látara ìmọ́lẹ̀ ànábì aburú ńlá ni ìyẹpẹrẹ ló jẹ́ fànẹ́bì ipe wọ́n wá dá iná jahannama látara ìmọ́lẹ̀ òun ànẹ́bì sallallahu alaihi wasallam ẹ̀ rírun tó ń fi ròyìn ànẹ́bì yẹn bọ̀tún tá kan fẹ́ lò ní wípé ṣe rí àdísù yìí ipe àkọ́kọ́ ohun tálọ́bẹ̀ ẹ̀dà àkọ́kọ́ dá òun náà ni ìmọ́lẹ̀ ànẹ́bì sallallahu alaihi gẹ́gẹ́ bí ọmọ olú <laughs> so tọ́ àwọn olùmọ̀ ìsìláàmù sọ pé maudu' òun ni àdísù yẹn ipe àdísù yẹn kò ṣe kíni kò fi ẹsẹ̀ rinlẹ̀ wọ́n sọ wípé maudu'un ipe àdísù yẹn àgbélẹ̀rọ àdísù ni àdísù tó á sí pé wọ́n ni wọ́n rọ ni kò níbi kankan tó ti fẹsẹ̀ rinlẹ̀ nínú ìsìláàmù àgbélẹ̀rọ ni nítorí so nínú kashful khafan bíbá yìí tí aljarahi tó fi àdísù yìí tì sí musannaf abdulrazak àbíbẹ̀kọ́ tẹ́ bá padà sínú musannaf abdulrasaq ẹ̀ ní bá àdìsùn yẹn bẹ̀ rárá àti rárá kò sí bẹ̀ rárá àti rárá torí ẹ̀ làwọn olùmọ̀ ìsìláàmù fi sọ pé maudu ipe maudu ni wọ́n rọ́ ni qala al-hafiz as-suyuti filhawi lilfatawa so hafiz as-suyuti sọ nínú alhawi filfatawa ipe laysa lahu isnadun yu'tamadu alayhi kò sí sánádù kankan fún ipe àdísù ipe nǹkan àkọ́kọ́ tá lọ́bẹ̀ẹ́dà ọkọ̀ dá òun náà ni ìmọ́lẹ̀ ànẹ́bì tí wọ́n lè gbára lé وقال الغماري في المغير so الغماري sọ́nù المغير ipe tọ́ ipe wa hadithun maudu ipe hadithu tún wọ́n rọ ni wa alfazuhu wa alfazuhu rakika àwọn gbólóhùn hadithu náà gan ó lọ́jú pọ̀ wa ma'anihi munkarọ̀ àwọn ìtumọ̀ rẹ̀ gan ó burú kò dá kankan oye kò dá kankan wa man azahu ila musannaf abdulrazak ẹni tó bá wá fi àdísù náà tì sí musannaf abdulrazak fakad akhta khatan fahisha ohun tó ohun ti ṣe àṣìṣe tó ṣe kíni àṣìṣe tí ó burú jáì tó ní ìsìn ìdánilẹ́kọ̀ọ́ tá tara ṣe fún ọmọ dé Tìjàníyà yìí nìsín ni pé so àkọ́kọ́ náà so kò sáàdì ìsù tó fẹsẹ̀ nílẹ̀ tó sọ pé wọ́n dá ànábì látara ìmọ́lẹ̀ kò sí ní gbogbo àgbáyé pátápátá kò sí àdìsù kan báyìí tó fi nílẹ̀ ipé wọ́n dá ànábì látara ìmọ́lẹ̀ so kò sí àdísù tó fi rinlẹ̀ ipa àkọ́kọ́ tá lọ́bàá ẹ̀dà àkọ́kọ́ dá òun náà lànàbì sọ then ẹlẹ́ẹ̀kejì so annabi sallallahu alaihi wasallam kìí ṣe bàbá annabi isa alaihi salam gẹ́gẹ́ bí ibrahim ya sẹ ní àánú ṣe ṣe kíni gẹ́gẹ́ bó ṣe pàpè mara rẹ̀ nínú kíni nínú fi tafsir nínú bu nínú fi tafsir so ń 392 surah to tahrim 167 lábẹ́ tafsir be 169 síbẹ̀ so gẹ́gẹ́ bó yí sọ nínú fìríádì tafsir ń bíbá yìí pé annabi muhammadu ni bàbá annabi isa bàbá ńlá so oye tọ́ Ibrahim Inyas nínú fìríádì tafsirun bí báyìí in sọ ipé fa'isa abúhù hakikotan ipé bàbá annabi isa ní ti pàápàá so oye wọ́n retí Tìjàní àtún sọ ipé nínú hakikọ <laughs> àti nínú hakikọ Tìjàní àwọn àmọ́kí bá wọn tún ní òrèfé wọn oye wọ́n retí Tìjàní àtún sọ ipé nínú hakikọ wọn ni Ibrahim Inyas ń túmọ̀ sí kí wọ́n dá sẹ́rẹ́ àfúnyí dáadáa ibrahim yasi sọ pé fa'isa abuhu hakikatan huwa muhammadun sallallahu alaihi wasallam li hadhal kurbi pé annabi isa bàbá rẹ̀ ní ti pàápàá òun náà ni annabi muhammad sallallahu alaihi wasallam ó ní nítorí ìsúnmọ́ tí ń bẹ láàrin wọn yìí òun ni annabi kankan ò ṣe sí láàrin annabi isa àti tani àti annabiwa muhammad sallallahu alaihi wasallam allah bai da sọ fún àìpé ma kana muhammadun aba ahadin min rijalikum annabi muhammad sallam kò jẹ́ bàbá ẹni kakkanu àwọn ọkùnrin ma kana muhammadun aba ahadin min rijalikum annabi muhammad kò jẹ́ bàbá ẹni kankan nínú àwọn ọkùnrin walakin rasulallahi wa khataman nabiyyin ṣùgbọ́n òjíṣẹ́ Allah bá dẹ́dà ni bẹ́ẹ̀dẹ̀ ni paríparí àwọn òun ló jẹ́ paríparí àwọn ànábì Allah subhanahu wa ta'ala so in ti Ibrahim ya sì sọ yìí tẹ́ bá mọ ohun tó ti fi wó nínú ẹ̀sìn àwọn mùsùlùmí tẹ́ bá mọ ohun tó ti fi bàjẹ́ nínú ẹ̀sìn àwọn mùsùlùmí kí wọ́n ọmọdé tó fojú tó kéwú tó yá sí pé ojú rẹ̀ ò tó ìmọ̀ kí wọ́n jáde kó wá mọ̀ sẹ́nu ṣọṣọṣọṣọ tá a bá fèsì fún akàn wọ́n pé wáládì ni ẹ́ so o lè bá wa rìn ní ìmọ̀ ó kéré gan so torí ẹ̀ nídàkọ̀ọ̀kan tá a bá ti ráyè láti sọ pé ká ṣèdánilẹ́kọ̀ọ́ fún ọ àwo ṣe kí ni àwo tó kéwu sínú agbárí rẹ ni a ní ráyè ká máa bọ́ ọ tó ẹjọ́ ẹwẹ́ ká máa wá sọ ọ́ báyìí bóòlù tẹ́ ẹ ṣe máa ń sọ ọwọ́ yàn náà jẹ́ kí n wò jẹ́ kí n wò bó ṣe máa ń sọ ọwọ́ yàn náà. nǹkan tó fa náà nìyẹn bí wo sì gba mú láwọn yẹn tí bá nìyẹn. so bóòlù ṣe máa ń sọ. mo fẹ́ rí ìfáyà sínú ọ̀rọ̀ ṣùgbọ́n àìmọ̀ Ibrahim sọ pé eh? ọmọ ìbẹ́ ṣẹlẹ̀ ní ìfúnpọ̀ <laughs> wẹ́lẹ́dùn ni wọ́n so ìdánilẹ́kọ̀ọ́ so intel pé intel intel plan pé ó pọ̀ tó yìí bíi thirty minutes àbí twenty minutes kan fẹ́ fi ṣèdánilẹ́kọ̀ọ́ fún àmọ́ ọmọ bá ti wọnú kéwú ara tí wá máa ń ṣe kí ni máa ń yá lára wa ká ṣe kí ni ká fẹ́ ojú kéwú fáwọn ẹni tá a bá fún oye so jẹ eléyìn báyùn so oye ó dijọ́ mi ọjọ́ orí ó dijọ́ mi ọjọ́ orí ọmọ tìjàníà ọya tọ́yì tọ́ àwọn aláṣìṣe irúkú ẹ̀yìn báyé báyé báyé ti fẹ́ ẹ má jẹ́ pé bá gbọ́ yìí yóò fẹ́ yìí lọ síbò mí ẹ sọ́dọ̀ bàbá ìfẹsẹ̀ ẹ èyí tí wọ́n jẹ́ ká mọ̀ nísìn èyí tí dáadáa tí wọ́n ṣe olóòlẹ́yìn náà jèrè lára rẹ̀. because tí àwọn eléyìí tẹ́lẹ̀ yóò bá jẹ́ kẹ́ ẹ gbọ́ lárúbáwá yé. olùkọ́ ń wo yìí o ṣé ádámù ló mú wa àwọn náà ń bẹ́ǹtẹ̀ zodiyẹn ni gbogbo àná wọn kọ́ làwọn ti ń fẹ́ tóbi tóbi kó ó gba bára kú ni ó tọrọ kú ibi kan ó débi pa kú ni. ẹ̀wọ̀n ẹ̀jẹ̀ mọ̀ ṣẹ́gbọ̀n mi. ẹ̀kọ́ ń rojọ́ yìí a ní kẹ́ sọ dáadáa márùn tí bàbá yìí ní ṣe. sọ dáadáa mo sọ dáadáa tí wọ́n ṣe tó ṣe fún yín nísìn. ọ̀sán kankan lẹ́yìn lẹ́yìn lọ́dẹ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ àfàgìrì ló jẹ́. nínú ìṣòro ta nínú ìlú ẹ sọ nǹkan kan ẹ jẹ́ kó sọ tànà bí ẹ jẹ́ kó sọ tànà bí tìyẹn le ó le gidi gan ni ó le gan. Dáadáa tí wọ́n jẹ́ kẹ́ ẹ mọ̀. Ẹ jẹ́ kó sọ ti dà ẹ jẹ́ kó sọ tànà bí. Àwọn ẹlẹ́jọ́ kẹ́ ẹ mọ̀ pé Yorùbá dá àwọn ẹlẹ́jọ́ kẹ́ ẹ mọ̀ ní èdè kẹ́ ẹ ṣogun. Àlẹ́ yìí ní sísá ṣe ẹ mọ̀ gbọ́ mi náà ṣé kì í sọ kí n kà fún ẹ gbọ́ mi. Ṣé kí gbogbo àṣẹ rà ẹ mọ̀ gbọ́ ṣé ẹ gbọ́ àdá ẹ̀bọ mọ̀. Àwọn aláàbí wọn la bí. Báyìí ti fẹ́ kí ẹ sọ́ọ̀dì ní sùkúl. Kí ẹ sọ́ọ̀dì ní sùkúl. Ilé kí ó ilé kí ó ló ti dàgbà ilé kí ó lè kọ́ ló lọ bóyá wa yìí. Kí ẹ sọ́ọ̀dì ní sùkúl. Sọ́ọ̀dì kí ó lọ. Ẹ máa gbọ́ kọ́lọ̀ ṣùgbọ́n. Because ẹ eh, sọ̀rọ̀ ẹ eh, sọ̀rọ̀ bí ẹ tó lè educate èèyàn. À ń bèèrè lọ́wọ́ yín pé dáadáa márùn-ún tí bàbá yìí ṣe ẹ̀ sọ ẹ̀ wà tó ẹ̀ pé kí wà. Ẹ ṣe kí ẹ máa bá wọn jọ búra ká kémi máa bá yín kó nínú ẹ̀sìn tọ́ àwọn ọmọ aláṣìṣe wọ́n béèrè pé àwọn iṣẹ́ dáadáa wo ni Sheikh Adamu ṣe àwọn iṣẹ́ dáadáa márùn-ún títa ni tí Sheikh Adamu ṣe kíni tí Sheikh Adamu ṣe ibi káwọn èèyàn sọ iṣẹ́ dáadáa márùn tí Sheikh Adamu ṣe fáwọn tọ́ ẹ̀yàn máa ẹ̀yin ọmọ markazi wọ́n máa retí èsì yín o wọ́n máa ṣe kíni wọ́n máa retí èsì yín o tẹ́ ẹ̀ bá ṣáà defend ànábì ẹ ṣáà lè defend bàbá yín oye tẹ́ ẹ̀ lè defend ànábì tẹ́ kílèmù yín pé ẹ̀ ń tẹ̀lé so kò ṣáà ní burú fún yín títí kẹ́ má lè defend bàbá yín so àwọn ọmọ aláṣìṣẹ́ ó máa retí defense tẹ́ ṣe fún bàbá yín oye tọ́yìí àkànbí ìsìnkú sọdọ àgbà tí wọn ṣe fún yín pé yorùbá ti ẹni tí ó gbọ́ yorùbá ẹni tí ó tún lágbáwá fún yín ẹni tí ó tún lágbáwá ẹ máa gbọ́ ẹni tí ó tún lágbáwá fún yín. ẹ má wọrí báyìí ti fẹ́ ìsókè àti ìgbà fún ẹ fi ẹ báyìí ti fẹ́ ìsókè báyìí ti fẹ́ ìṣèlú ìgbà ẹ ṣe sùúrù sà báyìí ti fẹ́ báyìí ti fẹ́ ọ̀rọ̀ ẹ ṣe sà ẹ ká kàn jọ sọ̀rọ̀ ẹ sọ mọ̀ bí ti bàbá yẹn ká fi yẹn lẹ̀ now dáadáa wo ni mọ̀ọ́mọ́jú mú wa sí ilẹ̀ Yorùbá tí a ò lò tẹ́lẹ̀ ẹ fún wa ní ìrìn ẹ bá lè máa sọ ẹ máa fún wa ní èrè ẹ máa sọ̀rọ̀ pẹ̀lú èrè ní àìpínlẹ̀. àwọn ọ̀gá tó rí dáadáa tí iṣẹ́ adámọ̀ sí ilẹ̀ Yorùbá ó tó tọ́kọ̀ ní ẹ ká ṣe é láti fi ṣe ń bọ̀ lójú ogun bọ̀ ní o. tó ṣe ń mú ayé ti tó ṣe ń mú ayé wa ẹni tó ti kọ́kọ́ sọ fún mi. tí Muhammad anikasike sọ pẹ̀lú èrè ní ọ̀ṣẹ́ gbọ́sà. dájú Muhammad sallallahu àmì ọmọ yìí àbísí ẹnu àbísí ẹ sọ pé àlejò ayè ibi apàyẹlà níbi o. Ìjọ ẹjọ́ kájọ́ kan sọ̀rọ̀ tó bá ti délé káwá. Ìkẹyìn ọ̀kẹ́ lọ́nà wọn bọ àwọn àlẹ́bí ọlọ́run bíbẹ̀ jẹ́ bẹ́ẹ̀. Ẹ̀gbọ́n mi bíbẹ̀ jẹ́ bẹ́ẹ̀ bíbẹ̀ jẹ́ bí ànábì wá rè ànábì Muhammad bíbẹ̀ jẹ́ bẹ̀ tiẹ̀ òun wá fi ba ayé jẹ́ ànábì dáadáa rẹ̀ ntí ànábì fi yé gbogbo àwọn èèyàn wípé ẹ má ṣẹbọ ẹ má ṣẹbọ sí Ọlọ́run ṣíríkù ẹ má bà tèèyàn jẹ́ ẹ má dààmú ẹ má gbogbo nǹkan tí àwa fi ń ta tó fi yẹ kí ìlú wa dá lónìí mọ́ọ̀sì wa ẹbọ là á fi ń ṣe àfẹ́rù ògùn kan kọ́ńtì yóò lọ síwájú bá wa Ah, gbogbo wa níṣe bá a ṣe wá kọ́ńtì níṣe ẹ lọ wo bílẹ̀ lábáwá ṣe rí ẹ wá wò sí ìlú wa. báyẹn ti fẹ́ wọ́n ní ẹ̀kọ́ dáadáa márùn-ún ṣe dáadáa márùn-ún tí mọ̀mọ́dù ṣe ṣe é gbọ́ yóò bá ní fẹ́. àbá àbá bá yàtọ̀ sí ọmọ tó wù. ara ṣe ẹ̀gbọ́n Yorùbá àbí fẹ́ san Hausa fún yín kádà jẹ́ Hausa. gbogbo ọdún tẹ̀lé ló fi ayé bá pa àbàdé ayé bó bàjẹ́ ni. èmi sọ ká ló ń sọ ọmọ yóò ṣe ẹgbẹ́ sọ̀rọ̀ tí ò jọra wo. àwọn ọmọ aláṣìṣe ń béèrè pé dáadáa márùn-ún tá Ànábì Muhammad sallallahu alaihi wa alihi wa sallam dáadáa márùn-ún tó ṣe that is àwọn iṣẹ́ dáadáa márùn-ún tá nàbí wa muhammad sallallahu alayhi wa sallam ṣe wọ́n béèrè lọ́wọ́ àwọn mùsùlùmí ìpè dáadáa márùn-ún á fún yín ní dáadáa one thousand tá nàbí ṣe àmọ́ fún pé béèrè márùn-ún lẹ́yìn ọmọ aláṣìṣe látorí rẹ̀ àkànbí ọlọ́ba olówó èkó àti bàbá bíi ti ń bẹ láàrin àgbà tí ò dánú tí ò mọ ìtó kàn nínú ìṣẹ̀mí ayé rẹ̀ àti ms bàbá àti gbogbo yín lápapọ̀ a wà fún yín ní márùn tẹ́ ṣe kíni márùn tẹ́ béèrè fún tí mo bá béèrè márùn tí mo bá fèsì márùn yẹn tán fún yín èmi náà wá ju márùn fún yín ipe kẹ̀kan dákọ dáadáa márùn oye kódà kìí tẹ́ ṣe má dáadáa márùn dáadáa ẹyọ kan ṣoṣo dáadáa kan ṣoṣo báyìí tí oòrò dáadáa ẹyọ kan ṣoṣo báyìí tí ìmá ṣòro ti bí fúnlẹ̀ Yorùbá kìí tẹ́ ṣe márùn níbẹ̀ lọ́wọ́ yín dáadáa kan péré tí oòrò ti bí ìmá ṣe oòrò dáadáa kan tó ti bí fúnlẹ̀ Yorùbá àbí dáadáa ẹyọ kan ṣoṣo báyìí tí ìmá bọ Ògún ìmá bọ Ògún dáadáa ọ̀kan tó ti bí fúnlẹ̀ yorùbá dáadáa ọ̀kan tí ìmọ̀ bọ́ ẹ́ ìmọ̀ bọ́ ọ̀ṣun tó ti bí fúnlẹ̀ yorùbá ìwà béèrè lọ́wọ́ ẹ̀yin náà àwọn ọmọ kẹfìrí ń béèrè pé dáadáa ọ̀kan tí ànábì wa muhammad sallallahu ṣe oye dáadáa ọ̀kan tí ànábì sallallahu alaihi wasallam dáadáa ọ̀kan tó ṣe sahihu muslim yìí That is 1955. Wọ́n ní dáadáa ẹyọ kan tí dáadáa ẹyọ kan tí ó ṣe. So, ó wá jẹ́ ká ka àwọn dáadáa tí ànábì sọ́lá mú ṣe fún wọn one thousand nine hundred fifty five ẹ jẹ́ ká ka dáadáa tí ànábì sọlẹ́mù ṣe fún un so um, ẹ̀yin ọmọ aláṣìṣe nínú àwọn dáadáa tánàbì sọlẹ́mù gbáyé ṣe òun la fẹ́ kà fún yìí nínú àwọn dáadáa nínú àwọn ṣẹ́ẹ̀rẹ́ tí ànábì sallallahu alaihi wasallam tó gbáyé ṣe tó sì pè àwọn èèyàn sí òun la fẹ́ sọ fún yìí tẹ́ bá fi lè lò ńlẹ̀ yorùbá oyè àyọ́mà yọ́mà so ẹ mà ẹ mà ẹ mà di èèyàn dáadáa kí ni dáadáa náà annabi sallallahu alaihi wasallam oyè annabi sọ pé inna allaha kataba al-ihsana ala kulli shay annabi sallallahu alaihi wasallam sọ pé dáadáa jọ allah bá dẹ́dàá ó kọ dáadáa ó kọ ìmọ̀ ṣe dáadáa sí gbogbo nǹkan ó pa láṣẹ alọ́bẹ̀ẹ́dà pàṣẹ ìmọ̀ ṣe dáadáa fún gbogbo nǹkan ìmọ̀ ṣe dáadáa sí gbogbo nǹkan alọ́bẹ̀ẹ́dà ṣe lọ́nà yàn anọ́sọ́lámù wa sọ pé fa idha qataltum fa ahsinul kitla tẹ́ bá pa nǹkan tẹ́ bá ṣe kíni tí ẹ bá pa nǹkan ẹ pa nípa tó dáa wa idha tẹ́ bá sì dùn nǹkan fa ahsinu adhabha ẹ̀dùn kan náà dáadáa wal yuhidda ahadukum shafrata kí ó ń kálukú yín kó pọ́n ọ̀bẹ rẹ̀ dáadáa kó tó lè dú nǹkan ọ̀sìn kó tó lè pa nǹkan ọ̀sìn kó tó lè pa nǹkan ọ̀sìn that is bí ẹran bí ajá oyé ẹ̀hẹ́n so oyé sorry bí ẹran bí bí bí màálùú bí ra ṣe kí ni tí mùsùlùmí máa ń jẹ oye ajá ò sí ń bẹ̀ so bí adìẹ so bí rànkúmí bí màálùú bí ewúrẹ́ bí àgbò oye bẹ́ẹ̀ dẹ̀ ni bí ògúfe òbúkọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ oye kẹ́ ẹ pọ́n bẹ̀yìn dáadáa kó ṣe lè ṣe kí ni kó lè ṣe pa dáadáa tí òfin ní ni wọ́n lára falyore zabi hatahu tó bá dẹ̀ pa wọ́n tán kó fi wọ́n. ẹ̀wọ̀n máa láṣìṣe ọ̀nà olè ń gbà bẹ́ ajá sídìí ògùn ọ̀nà olè ń gbà dú ewúrẹ́ sídìí ògùn àkọ́kọ́ náà islam ò pàṣẹ kẹ́ dùn nǹkan sídìí nǹkan kan àfi kẹ́ ṣe fún alọ́bẹ̀ẹ́dà that is kẹ́ torí alọ́bẹ̀ẹ́dà kẹ́ pẹran torí alọ́bẹ̀ẹ́dà kẹ́ fi ṣìjọ́sìn fún àmọ́ ńgbà tẹ́ ẹ̀ tún wá ń du ajá tẹ́ ẹ̀ ń bẹ́ ẹran sídì ògún bóun ẹ̀ ṣe máa ń bẹ̀ ṣèbí ẹ kọ́kọ́ fi ajá ọ̀hún ẹ̀yin tẹ́ ẹ̀ la ẹ̀ la ẹ̀ láàánú ẹran ẹran tí ò lè sọ̀rọ̀ ẹ̀yin aláṣìṣe tẹ́ ẹ̀ láàánú ẹranko tí ò lè wí nǹkan kan ṣé ẹ̀yin yun lẹ́wàá láàánú èèyàn àbí àwọn babaláwo yín tí wọ́n láàánú ẹ̀mí èèyàn débi pé so ń bẹ́nu wọn tó yá sí pé wọ́n máa ń fi nǹkan èèyàn ṣe oògùn owó fáwọn èèyàn ṣáwọn èèyàn wọ́n fẹ́ wá láàánú ẹran tí ò lè sọ̀rọ̀ bó lẹ́ ṣe máa ń bẹ́ ẹran sí di oògùn ṣèbí ẹnì kí wọ́n fà á ni so bí èèyàn méjì wọ́n fà á ẹnìkan ó fà á lọ́rùn ẹnìkan ó fi àdá lé lọ́rùn yéwu èyà tẹ́ bá fi lè tẹ̀lé ọ̀rọ̀ ànábì yìí ẹ tiẹ̀ ní déédé ògùn láti sọ pé ẹ fẹ́ bẹ́ ajá yun àbí ẹ fẹ́ bẹ́ ẹran fún ògùn tó tẹ́ bá fẹ́ pa ewúrẹ́ ẹ fẹ́ pa àgbò ẹ fẹ́ pa rànkúmí ẹ fẹ́ pa màálù so ẹ pa bí islam ṣe ní ká pa bí anabi ṣe pàṣẹ pé ká pa ká lè bá a fi dáadáa hàn sí ẹranko tí ètò ẹ̀ tún ṣọmọ ènìyàn so ẹ ẹ mọ bẹ́ẹ̀ ṣe máa ń pa àwọn ẹran ẹ. Eh? ẹ mọ báyìí sí ń pa ìwọn ẹlòmíín nu yín gan ṣèbí yóò kàn mú dání ni yóò sì tu orí rẹ yóò sì ja orí rẹ sórí ògùn wọn ja orí rẹ báyìí ẹ̀dá bíi ti yàn ẹ̀mí kan náà ni wọn ń bẹ lára yìí so nínú dáadáa tá nàbí ṣe kí ni tó kọ́ àwọn èèyàn oye ọ̀dájú ni ọ̀dájú lẹjẹ fáwọn ẹranko ọ̀dájú burúkú ni àkọ́kọ́ náà ń wọn ta ló lè gbórí rẹ̀ kalẹ̀ ká fà á yọnu yín ẹ̀ ọmọ aláìmọ̀kan yìí so ta ló lè gbé orí rẹ̀ kalẹ̀ ká fà orí rẹ̀ yọnu yín bẹ́ẹ̀ ṣe máa ń fọ orí adìẹ tẹ́ fà sórí ògùn báyìí tẹ́ màálù ní so èyíkéyìí inú àwọn so téèyàn bá fẹ́ pa wọ́n láti já sí pé kó jẹ wọ́n ó gbọ́dọ̀ ṣe kí ni ó gbọ́dọ̀ láàánú wọn kó ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ kì í ṣe bẹ́yàn aláṣìṣe ṣe máa ń tú orí adìẹ adìẹ fa wọ́n mú adìẹ dání báyìí adìẹ adìẹ ẹ̀dá ọlọ́run bá mọ̀ nífa alọ́bẹ̀ẹ́dá ló mọ̀ dáfa so ẹ̀mí kan náà ní bẹ́ẹ̀ lá ẹ̀mí ẹ̀mí kan náà ládìẹ mọ̀ ní pẹ̀lú yín fa so wọ́n wàá mú adìẹ aládìẹ báyìí adìẹ tálọ́bẹ̀ẹ́dá dá tó fẹ̀mí sí la wọ́n wàá mú wọn tiẹ̀ láàánú lójú wọ́n sì já orí rẹ̀ sórí ògo alágbàákù ni so ẹ̀yin tẹ́ láàánú adìẹ tí ò lè sọ̀rọ̀ sẹ́yìn lè fẹ́ láàánú ọmọ ènìyàn ọ̀là nẹ́bì mú wá sílẹ̀ yorùbá so àwọn ogun tẹ̀ ń bọ́ nílẹ̀ yorùbá gan dáadáa owó ló ti ṣe sílẹ̀ yorùbá nínú àwọn tí ń kó àgbákò bá yín nílẹ̀ yorùbá nù ẹ́ nínú àwọn nǹkan tí ń kó àgbákò bá wọn gbé kalẹ̀ táwọn baba ńlá yín gbé ẹ lọ sí Saudi tí wọ́n ti gbá nẹ́bí sọ̀sẹ́lẹ̀mù dìde lójíṣẹ́ tẹ̀ ń bú so fifty years sínsìn wọ́n sì ṣẹ́rí padà lọ sọ́dọ̀ lọ́bẹ̀ ẹ̀dà tó bá fẹ́ dàbí Saudi 50 years sísìn so ẹ lọ sí Saudi ni tẹ́ bá ń rìn lójú ọ̀nà àwọn ẹ̀rọ pé ẹ̀ ń fò lójú òfurufú ni <laughs> tẹ́ bá ń rìn lójú ọ̀nà Saudi báyìí tẹ́ ń rìn lórí ojú ọ̀nà Saudi ẹ̀rọ pé ẹ̀ ń fò lójú òfurufú ni so tẹ́ bá ń rìn lórí ojú ọ̀nà wọn ní Saudi èèyàn mélòó ló lè rìn ló lè ṣèrìn àjò Nàìjíríà nù yín lórílẹ̀ kó wá máa ṣe kí kó máa sùn yóò máa bẹ̀rù ní kọ́mọ́dì pé wọ́n jí òun gbé <laughs> kọ́mọ́dì pé àwọn gbọ́mọgbọ́mọ ó gbé òun ní sáwọ́dí báyìí òun rìn lórí ojú ọ̀nà pẹ̀lú ọkọ̀ pé òun ṣe ní àjò lọ ó fara tó farabalẹ̀ gbádùn oorun rẹ̀ dáadáa kò sí pé dáná dáná kò sí pé kìnnìkan kìnnìkan àmọ́ ń gbàgbọ́ sí pé àwọn gbọ́mọgbọ́mọ pọ̀ nílẹ̀ Yorùbá tí wọ́n fẹ́ máa ṣògùn owó àwọn babaláwo yín ṣògùn owó fáwọn èèyàn àwọn ọmọ ọlọ́mọ ni wọ́n sì ń lò àwọn ọkọ ọlọ́kọ àwọn ìyàwó níyàwó ni wọ́n ń lò bóò ní gbọ́mọgbọ́mọ ò ṣe ní pọ̀ nílẹ̀ yorùbá so ká ní ẹ ká ní òfin nàìjíríà bá ṣe dáadáa ni àwọn babaláwo yíyún yẹ kí wọ́n máa arrest wọn ni àti àwọn àáfàá burúkú kan tó ń pera wọn láàfáà tí wọ́n ń lẹ̀dá kù mọ́ wọn láti máa ṣe ibi fáwọn ni wọ́n fẹ́ máa wọ́n fẹ́ máa kánú àwọn mùsùlùmí ó yẹ kí ìjọba arrest gbogbo wọn ni kí wọ́n kó wọn dà sẹ́wọ̀n kí wọ́n fi àgbàǹláyà jẹ wọn àtàwọn babaláwo yín àtàwọn kan tí wọ́n ń pera wọn láàfáà tí wọ́n jọ ń ṣe àwọn iṣẹ́ bí yẹn so ó yẹ tọ eléyìí jẹ́ àkọ́kọ́ nínú àwọn iṣẹ́ dáadáa tá nẹ́bì pé àwọn mùsùlùmí sí tó yà sí pé tí wọ́n bá fi lè lò ńlẹ̀ yorùbá wọn bí yín dáa ẹ gbọ́ ẹ ní ẹ́fà ẹ ní ẹ́fà ẹ ní ẹ́fà ṣe ìkà fún adìẹ mọ́ kẹ́ ẹ máa tú sórí ògùn ẹ ní ẹ bá máa tu ọrùn adìẹ sórí ògùn báyìí tẹ́ wàá máa tú ẹ̀jẹ̀ rẹ̀ sórí ògùn ẹ ní ẹ bá dán wò mọ́ so tó bá fi lè tẹ̀lé ọ̀rọ̀ ànábì yìí pé inna Allaha katabal ihsana ala kulli kọ ìmọ̀ ṣe dáadáa sí gbogbo nǹkan so fa idha fa ahsinul kitla wa idha dhabahtum fa ahsinul dhabha tẹ́ bá pa nǹkan ọ̀sìn ẹ pa ní pípa tó dáa tẹ́ bá sì dùn nǹkan ọ̀sìn ẹ dùn ní dúdú tó dáa so ẹ̀dùn ní dúdú tó ṣe kí ni tó dá àmẹ́yìn tòun ti bó yá sí pé ẹ̀ ń dùn kan sórí ògùn ẹ̀ ń ṣẹbọ pẹ̀lú ọba tó dá yín ẹ̀ ń dùn kan sórí ògùn dúdú tẹ̀ tún wá ń dùn náà ẹ̀ ń ṣe yámọ̀yámọ́ ni ẹ̀ mú adé báyìí ẹ̀ sì tú orí rẹ̀ sórí ẹlòmíì ajá ni o wọ́n kọ́kọ́ fi ojú ajá òun fi ojú ajá òun fi ojú ajá òun fi ojú ajá òun tó bá ti fi fi fi fi fi fi fi fi fi oye so ẹnìkan wàá gbọ́rùn rẹ̀ mú ẹnìkan gbórí rẹ̀ mú ẹnìkan gba ẹsẹ̀ rẹ̀ mú wọ́n wàá nà báyìí ọrùn ajá òun wà dà báyìí òun wà òun wà òun wà òun wà báyìí kàn gbé àdálé ní híéwù ẹ̀dá bíi ti ẹ̀tì rẹ̀ àkọ́kọ́ náà ẹ̀ fi ń ṣẹbọ ẹ̀kejì ẹ̀ tún wá ń dá ajá náà ń dá lóró ń náà ṣẹbọ tún so ìyẹn jẹ́ àkọ́kọ́ nínú àwọn dáadáa tá ṣe tó pe àwọn nínú dáadáa tá nábì sọ̀sẹ́lẹ̀mù pé nínú dáadáa tó yá sí pé ó jẹ́ dáadáa nábì nínú dáadáa tó jẹ́ dáadáa nábì sallallahu alaihi wasallam òun ni pé ànábì tẹ́rí yẹn ó yé òun bọ̀ náà òun ni pé ànábì sọ̀sẹ́lẹ̀mù tẹ́rí yẹn ọlọ́rẹ̀ ń ta ni ànábì sọ̀sẹ́lẹ̀mù a máa tọrẹ anábìsọ́lẹ́mù ó ní ìwà ìtọrẹ ó ní lára púpọ̀ anábìsọ́lẹ́mù nínú àwọn ìdátàlọ́bẹ̀ẹ́ dáadáa oye kò sẹ́ni tó yá sí pé ó lẹ́mí ìtọrẹ fún àwọn èèyàn ó lẹ́mí ìfi nǹkan tọrẹ fún àwọn èèyàn bí anábìsọ́lẹ́mù nínú àwọn ìdá tí ó dá oye tọ́ jẹ́ kí wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún yín díẹ̀ lórí yẹn wọ́n ń pe tíra kan ní akhlaqur rasul àbí akhlaqun nabiyyi àbí min akhlaqi annabiyyi nínú àwọn kìí tẹ́ ṣe gbogbo àwọn ìwà annabi o nínú àwọn ìwà annabi min akhlaqin nabiyyi nínú àwọn ìwà annabi kìí tẹ́ tún ṣe gbogbo ẹ̀ nínú ni so torí àwọn ìwà tá annabi ní pọ̀ láwọn ìwà tó dá tó dá tó dá tó dá láwọn ẹ́ láwọn khisalu tó ṣe kíni tó da àwọn virtues tó ṣe kíni tó da dáadáa nínú àwọn ìwà rẹ̀ nínú àwọn ìwà dáadáa rẹ̀ ìwà ọmọlúàbí ànábì so tó yá sí wípé ẹni bá fi lè tẹ̀lé yóò dẹni iyì láwùjọ òun náà ni ta fẹ́ ṣe kíni ta fẹ́ ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún yín lórí ẹ̀ yìí hmm. ta fẹ́ ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún yín ní orí ẹ̀ page ninety five. tọ́ nínú àwọn ìwà nẹ́bì òun náà lè ta fẹ́ kà fún yìí ẹ̀yàn ọmọ aláìmọ̀ kan aláṣìṣe oye ànábì ọ̀sẹ́lẹ̀mù sọ fún gbogbo àwọn olùgbàgbọ́ òdodo mìnú bèlẹ́sí yẹ́ṣbàáhù wàjáruhù jàíhùn ìlà kìí ṣe mùmìní ẹni tó já sí wípé òun ó yóò nínú ilé rẹ̀ òun ó ṣe kíni yóò yó yóò jẹun yóò ikùn rẹ̀ ó kún bámúbámú nílé rẹ̀ wàjàrúhù jàìún ìlà tó dẹ̀ já sí wípé alábàágbé rẹ̀ níbọ̀ rẹ̀ o ibi ń pa so tẹ́bi ń pa tó sì fi lọ sùn kìí ṣe kíni kìí ṣe olùgbàgbọ́ òdodo lẹni tó já sí pé ebi ó máa pa níbọ̀ rẹ̀ tí ó sì lọ sùn òun ó wá jẹun yó nínú ilé rẹ̀ kò wá ní ní ẹ̀ kò ní ní àkólé kan fún kíni ìròyìn bẹ́ẹ̀ iṣẹ́ olùgbàgbọ́ òdodo èèyàn bẹ́ẹ̀ ṣe kí ni kìí ṣe olùgbàgbọ́ òdodo anabi ọ̀sálẹ́mù nínú àwọn ìwà rẹ̀ ní ìwà dáadáa tó já sí wípé tí wọ́n bá fi lè lò ńlẹ̀ yorùbá àwọn èèyàn ó máa ṣe kí ni àwọn èèyàn ó máa àwọn èèyàn ó máa gbé ní àwọn èèyàn ó máa gbégbé àlàáfíà tí wọ́n bá apply rẹ̀ ní nàìjíríà nàìjíríà ó máa sún wọn òǹkálukú ò ní máa jàjà fún pé ẹ̀mí ara òun ẹ̀mí ara òun ẹ̀mí ara òun òǹkálukú ò ní wà gírídì láti máa kówó jẹ òun náà nípa náà sílámù sọ pé idha tabahtum al-lahma tí ẹ bá sẹ́ran tẹ́ dáná fa akthiru al-marqa àná sọ pé ẹ kí ọbẹ̀ rẹ̀ pọ̀ dáadáa fa innahu awsa wa ablaghu lil jiran nítorí ìjẹ́ kí ọbẹ̀ rẹ̀ pọ̀ dáadáa yóò jẹ́ yóò jẹ́ ohun ìgbàláyè bẹ́ẹ̀ dẹ̀ ni yóò dẹ̀ jẹ́ kó kárí àwọn alábàágbé ẹni yóò jẹ́ kó kárí àwọn kíni àwọn alábàágbé ẹni oye yóò jẹ́ kó ṣe kíni kó kárí àwọn ẹni tó bá jẹ́ kíni tó bá jẹ́ alábàágbé ẹni so ìyẹn náà ń bẹ nú ìwà anabi sallallahu alayhi wa sallam tọ́ ìrẹ́ ẹ̀yin ọmọ Ògún ọjọ́ wo ni Ògún ti dáná tó pin fáwọn èèyàn Ògún ọjọ́ wo lògún ti dáná tó sọ pé ẹ fún àwọn ará àdúgbò mi ẹ fún àwọn ọmọ Yorùbá ẹ ọjọ́ wo ẹ̀yin ọmọ dá ṣìṣe mùsùlùmí làwọn àbí bẹ́ẹ̀ kọ́ bá ṣe jẹ́ mùsùlùmí yìí aláwọn ẹni tó yá sí pé wọ́n yìí ṣe mùsùlùmí ní alábàágbé ní neighbor ládùúgbò ni nínú compound mi tó yá sí wípé so tá a bá ní nǹkan a máa ń pín pẹ̀lú wọn torí ara wa ò ní gbà káwa ní káwa rí pé àwọn àwọn ò ní káwa máa wò wọ́n nà so gẹ́gẹ́ bí mùsùlùmí tó wá rí tí wọ́n bá lo ìwà ànábì yìí nílẹ̀ yorùbá ah tẹ́yìn ọmọ yorùbá bá máa tẹ̀lé ọ̀rọ̀ ànábì yìí yéé yóò máa dáfa òǹkálukú ò ní máa ṣe òǹkálukú ò ní máa ṣèṣe pé ẹn kí n ṣáà ti kó ọ̀rọ̀ jọ kí n bìkítà ọmọlàkejì nǹkan kan bẹ́ẹ̀ so kò ní sí ti ń jẹ́ bẹ́ẹ̀ àmọ́ àwọn ọmọ Yorùbá ò fẹ́ lò nítorí nínú ìṣe ọmọ Yorùbá náà ni pé wọ́n máa ń jàǹbá ara wọn Yorùbá máa ń kó bá ara wọn lọ́pọ̀lọpọ̀ Yorùbá ò fẹ́ràn ara wọn gbogbo ẹ̀yin tẹ́ jòkó tẹ́ ń ṣe ráhùn ráhùn yun gan ẹ fẹ́ràn ara yín so àbùsí ló pa yín pọ̀ ẹ sì padà tú kánà ni tọ́yì nínú nínú àwọn tó jẹ́ ìwà Ànábì sọ́sẹ́lẹ̀mù tó yá sí pé ta bá lò ńlẹ̀ Yorùbá yóò máa wúlò gan púpọ̀ òun náà ni ìmá ṣe déédé hmm. òun náà ni ìmá ṣe kíni ìmá ṣe déédé òun náà ni ìmá ṣe kíni ìmá ṣe déédé al'adil nínú ìwà Ànábì sallallahu alaihi wasallam òun ni ó wà ìmá ṣe déédé ká ṣe déédé ṣẹwárí tí mo fẹ́ fi púrúfù ìṣe déédé yìí yóò kó ìfọ́ yóò kó wàhálà bá àwọn ọmọ aláṣìṣe yìí yóò ṣe kí ni yóò kó wàhálà bá àwọn ọmọ aláṣìṣe yìí lọ́nà wo nítorí ohun tí wọ́n ti fi kílèmù pé ànábì ọ̀sẹ́lẹ̀mù jalè ní tá a sì ti ṣàlàyé ẹ̀ sẹ́yìn ipe rárá kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ ànábì ọ̀sẹ́lẹ̀mù ò ṣe kí kò jalè nínú min akhlaqin nabi tanka yìí péjì 99 page 99 so àfáà tó kọ oyè ibi tó ti fẹ́ prúfù ìṣedédé ànábì ṣẹ́rí ohun tá a fẹ́ kà yìí òun làwọn ọmọ aláṣìṣe yìí ń mú wá láti fẹ́ sọ láti máa sọ ipá náà ó ṣe kíni ó jalè níbi gazwatu hunain níbi ogun hunain ipò wọn á fi ẹ̀yìn rẹ̀ ti àgbá so àwọn ọmọ olódò aláìmọ̀kan àti ṣàlàyé lẹ́yìn fún wọn so ẹ̀rí wá ní nǹkan yìí ń jẹ́ láti prúfù yìí pé onídédé lànàbì so ẹni tó kọ yìí sọ pé ba'da gazwati hunain lẹ́yìn ìgbà tí ogun hunain ṣẹlẹ̀ tán wọ̀rọ̀dì sàbáyà àti tánà sílámù dáwọn ẹrú tó wọ́n kó padà láwọn ẹrú obìnrin tó dáwọn padà akhazannasu yaqulun àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí sọ pé ya rasulallah ìrẹ òjíṣẹ́ allah iqsim alayna fi ana min ibli wal ghanam òjíṣẹ́ allah so oye ìrẹ òjíṣẹ́ allah subhanahu wa ta'ala pín ọrọ̀ ogun tàwa náà fún wa nínú rankumi àti àgùntàn hatta aljahuhu ila shajara títí tí wọ́n fi lé ànábì débi that is tí wọ́n fi tẹ̀lé ànábì tí wọ́n sì fi gun nǹkan gùn bá débi kíni bá débi igi kan faktatofat ridaahu faktatofat ridaahu igi tí wọ́n tẹ̀lé ànábì dé yẹn igi yẹn bá ṣe kíni ó bá kọ́ aṣọ ànábì ó kọ́ aṣọ ànábì tí aṣọ ànábì fi kú lọ́rùn rẹ̀ fàkọ́ọ̀lá anásọ́lámù wá sọ pé rúdù aláyàrí dáàhì ayuwan nas ẹ bá mi dá aṣọ mi yẹn ẹ bá mi dá padà so aṣọ tí igi ṣe kíni tí igi kọ́ lọ́rùn wà nẹ́bí ẹ mi ṣe kíni ẹ mi dá padà fàwọ́láhì anásọ́lámù wá sọ pé òun fi alọ́bẹ̀ ó bá jẹ́ òǹkà igi tìhámà ní nǹkan ọ̀sìn òun bá pín fún yín òun bá ṣe kí ni òun bá pín fún yín thumma ma alfaytumuni bakhilan ẹ̀ẹ̀dẹ̀ ní rí mi ẹ̀sìn nípàdé mi lẹ́ni tó yá sí pé ó jẹ àwọn sí wala jabanan àbíkẹ́ ẹni tó yá pé ó jẹ òjò sí wala kadhaban sí nípàdé mi lẹ́ni tí ó ṣe kí ni tí ó jẹ òpùrọ́ sí thumma qama ila jambi ba'irin anásùlámù bá dìde lọ síbi ẹgbẹ́ rankumi rẹ̀ fa akhadha wabratan min sanamihi ó bá yọ abẹ́rẹ́ kan jáde níbi àpò ìfi nǹkan pamọ́ tí ń bẹ níbi kíni tí ń bẹ lára ràkúnmí fàjàálẹ́há bẹ́yìnà isba'i ó bá fi abẹ́rẹ́ náà sí àárín ọmọka rẹ̀ méjì thumma rafaha ó bá gbé e sókè wa qala ó bá sọ pé ayu annas ẹ̀yìnyàn wallahi ma li min fay'ikum wala hadhihi alwabra wala kò sí fún mi nínú nǹkan nínú ọrọ̀ ogun yín bẹ́ẹ̀ dẹ̀ ni kò sì sí fún mi níbi abẹ́rẹ́ yìí tó bá jẹ́ nǹkan ọrọ̀ ogun ni illal khumus tó tayọ pé ìdá márùn-ún ni tèmi ń bẹ̀ wal khumus mardudun alaykum ìdá rẹ̀ yóò sì ṣe kí ni yóò jẹun tá da padà fẹ́yìn so fa'adul khiyata ẹ yá pé ìwọ abẹ́rẹ́ àti tí wọ́n ń fi abẹ́rẹ́ sínú rẹ̀ ó yé fa ala ahlihi so ìṣe jàǹbá yóò jẹ́ kíni yóò jẹ́ nǹkan tí ó wà against àwọn ẹni tí wọ́n bá ṣe kíni tí wọ́n bá ṣe jàǹbá náà yakunu ala ahlihi aron wa naro yóò jẹ́ ohun àbùkù fún àwọn ẹni tí wọ́n bá ń ṣe jàǹbá náà yóò sì jẹ́ sábà bí ìwọ iná fún wọn wọ̀ṣìnà aron yóò sì jẹ́ kíni yóò sì já aburú fún wa yóò mọ̀ alkiyama tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alkiyama so fún de nínú ẹgbàá wáyìí nìsín ó ó fi hàn yí pé ànábì ọ̀sálàmù oní déédéé ni ohun tí wọ́n ṣe kí ni tí wọ́n rò pé ànábì ọ̀sálàmù ṣe kí ni ohun tí wọ́n rò pé ànábì ọ̀sálàmù ṣe àbí tí wọ́n rò pé bá ànábì fẹ́ ṣe fún wọn kò rí bẹ́ẹ̀ so ànábì ọ̀sálàmù kò gba ẹ̀tọ́ wọn kankan kò gbà sọ́wọ́ ànábì ọ̀sálàmù ṣàlàyé fún wọn pé tí ó bá já sí wípé wọ́n bá ní ohun tó tó igi tìhámà ní òǹkà so ní òǹkà ẹranko àbíkẹ́ nǹkan ọ̀sìn òun ànábì ó pè fún wọn tí ó sì ní ṣe kíni tí ó sì ní ṣe jàǹbá kankan fún wọn lórí rẹ̀ so anọ́sílẹ̀mù clear ara rẹ̀ láti yá sí pé kó fi hàn wọ́n pé òun ò ṣe jàǹbá fún wọn so bẹ́ẹ̀dẹ̀ ni kò sì ṣe jàǹbá fún wọn eléyìí nínú déédéé anabi sallallahu alayhi wa sallam ni oye so anabi sallam nínú ìwà rẹ̀ ni tí wọ́n bá lo eléyìí nílẹ̀ yorùbá à yóò máa lágbára kódà tí wọ́n bá lo nàìjíríà káàkiri yóò máa ní agbára fa kó lórí wà kó má jàǹbá àwọn ọmọlẹ́yìn so bẹ́ẹ̀dẹ̀ ni kó wà pléènì sáwọn ọmọlẹ́yìn rẹ̀ kọ́wọ́ rẹ̀ mọ́ sáwọn ọmọlẹ́yìn rẹ̀ kí wọ́n rí gbogbo bí ṣe ń lọ so a nàìjíríà ó tòrò bẹ́ẹ̀ dẹ̀ ni gbogbo bí kíbi ní nàìjíríà yóò ṣe kíni yóò rọgbọ yóò sì ní àlàáfíà nínú wa anabi sallallahu alayhi wa sallam òun ni pé anabi o ẹni tó já sí wípé ó ní ìfà ni that is anabi sallallahu ó ní ìkóradó bẹ́ẹ̀ dẹ̀ ni anabi sallallahu kìí ṣe olójú kòkòrò èèyàn bẹ́ẹ̀ dẹ̀ ni kìí ṣẹni tó yásí wípé ìmọ̀ ranjúmọ́ obìnrin olóbìnrin so àkọ́kọ́ náà kìí ṣe olójú kòkòrò èèyàn kìí ranjúmọ́ nǹkan oní nǹkan nǹkan oní nǹkan yìí lójú so ó ní tẹ́lọ́rùn bẹ́ẹ̀ dẹ̀ ni so a máa kájú kò ń bi a máa kájú kò ń bi obìnrin olóbìnrin tọ́ fi ṣe àpèjúwe ọ̀rọ̀ yìí óyé ohun tí fi ṣàlàyé ọ̀rọ̀ yìí óyé ohun tí fi ṣàlàyé ọ̀rọ̀ yìí òun náà ní ìtàn nípa fífẹ́ tánà sẹ́lẹ̀mù fẹ́ Zainab bintu Jahash ìyàwó Zaid èyí tó jẹ́ ìyàwó Zaid èyí tó jẹ́ ìyàwó kíni ìyàwó Zaid tẹ́lẹ̀ òun ní fi ṣàlàyé nǹkan yìí ìdí tí fi fi ṣàlàyé ẹ̀ ni pé àwọn ọmọ yun oye wọ́n sọ nínú fídíò wọn yìí náà pé KMS bàbá kabẹ́ ànábì ṣe gba ìyàwó ọmọ rẹ̀ Zaid oye ṣe ọmọ ànábì oye Zaid kìí ṣe ọmọ ànábì sallallahu alaihi wasallam so adapted son ni anọ́sẹ́lẹ́mù ṣe kí ni ó gbà tọ́ ni so ó sì dà gẹ́gẹ́ bí ẹ́ ó sì dà gẹ́gẹ́ bí ẹrú lábẹ́ ànábì anọ́sẹ́lẹ́mù sì ṣe kí ni ó sì túkalẹ̀ oye ó padà túkalẹ̀ kódà anọ́sẹ́lẹ́mù náà ló fẹ́ Zainab bintu Jahshi fún òun ló bá sọ̀rọ̀ tó fi fẹ́ fún so bóòdà anọ́sẹ́lẹ́mù ó ṣe wá dìídì sọ pé òun fẹ́ ṣe kí ni òun fẹ́ gba ìyàwó ẹni tó yá sí pé òun ṣe kí ni òun fẹ́ yàwó fún abẹ́rẹ́ nǹkan báyẹn tọ́ so ẹ jẹ́ ká kaunti afa tó kọ́ min nabi yìí ẹ jẹ́ ká kaunti ẹ ẹ ó sọ oye tọ́ lábẹ́ ibi tí wọ́n ti ṣàlàyé ìlàmójúkò tánà sílámù lámójúkò kó ń bẹ àwọn obìnrin lóbìnrin àti tí ń bẹ lọ́wọ́ àwọn èèyàn nínú ìwà nẹ́bì ni ìwà alápọ̀nlé tó ga jù ó wá dákọ̀ zawájú nàbí ọ̀sẹ́lẹ̀ min Zainab binti Jahsh so fífẹ́ tí Ànábì ọ̀sálàmù ṣe kí ni tó fẹ́ Zainab bintu Jahash so afáwọn sọ pé fi hadhal maqam so níbi ayé táwà yìí oye maqamil hadithi an ifati nabi sallallahu alaihi wasallam so ayé hadithu àbí ayé ọ̀rọ̀ nípa kíni nípa ìlàmójúkú Ànábì ọ̀sálàmù tó lámójúkú àti ìkọ́radó rẹ̀ kúrò níbi nǹkan àwọn èèyàn bẹ́ẹ̀ dẹ̀ ni kúrò níbi obìnrin àwọn olóbìnrin ó wá ń sọ pé يجدر بي أن أن أعرض أن أعرض لزواجه من السيدة لزواجه من السيدة زينب بنت عمته so ipe yóò lẹ́tọ̀ fóun kóun ṣe kíni kóun mú wá nípa ìyàwó nípa fífẹ́ tánàṣẹ́lẹ́mù fẹ́ Zainab bintu ammatihi ọmọ àǹtí òun ànábì sallallahu alayhi wa sallam yóò tọ́ fóun kóun ṣe kíni kóun mú ìtàn náà wá liyatabayyan wajhul haqq bẹ́ẹ̀ dẹ̀ ni kí in tó jẹ́ òdodo gangan kó lè bá fojú hàn walitatadeha alhikmatul ilahiyya fi hadha zawaj bẹ́ẹ̀ dẹ̀ ni kí in tí Allah bá dá gbèrò tó jẹ́ hikmat ń bẹ níbi ìyàwó wọn yẹn bẹ́ẹ̀ dẹ̀ ni ìfẹ́ra wọn yẹn kó lè bá clear sí àwọn èèyàn ìwọ́n sọ pé wàlhákù ànàífàtà nàbí sallallahu alaihi wasallam asma so ipe ìtójó òdodo ni pé ìkóradó ànábì kúrò lọ́dọ̀ àwọn obìnrin olóbìnrin bẹ́ẹ̀dẹ̀ ni kúrò níbi nǹkan àwọn oníǹkan so asma min antadunwa ilayha shubha ó ga ju kí ìrújú máa ṣe kíni kí ìrújú máa sáwọ ìkóradó ànábì yẹn lakinna ba'dal qasas aw ba'dal qusas ṣùgbọ́n àwọn apá kan àwọn ọ̀pìntàn min zawil ghaflah so nínú àwọn ẹni tó yá sí pé wọ́n fọ́nú fọ́ra khallatu fi hadha zawaj takhlitan ya abahu alwaqi ya abahu alwaqi wọ́n ṣe kíni wọ́n ṣe màdàrú tó pọ̀ gan wọ́n ṣe dàrúdàpọ̀ tó pọ̀ gan ní dàrúdàpọ̀ tó já sí wípé ẹ́ alwakin èyí tó jẹ́ òdodo gangan nípa fífẹ́ tánà sọ́lámù fẹ́ Zainab bintu Jahsh yẹn yóò máa ṣe kí ni yóò máa takò nǹkan yẹn bẹ́ẹ̀ dẹ̀ ni yóò máa pẹ́ sẹ́gbẹ̀ẹ́ kan so wà wa tunaffiru minhu al-haqiqa bẹ́ẹ̀ dẹ̀ ni yóò máa ṣe kí ni yóò máa lé in tó ṣe kí ni ohun tó jẹ́ òdodo gangan yóò máa lé jìnà sí thumma jaa ba'du a'da'il islam min al-mustashrikin àfáwọn sọ pé lẹ́yìn ìgbà náà àwọn apá kan nú àwọn ọ̀tá islam wá wá nínú àwọn mustashirikun nínú àwọn orientalist fatalaqafu hadha takhlid wọ́n bá mú àwọn dàrúdàpọ̀ wọ́n bá pàdé àwọn dàrúdàpọ̀ táwọn ọ̀pìntàn kan tí wọ́n ṣe kíni tí wọ́n dàpọ̀ mọ́ra wọn nípa bí anáà sálàmù ṣe ṣe kíni nípa bó ṣe fẹ́ Zainab bintu Jahash wa i'tamadu alayhi muhawilina an yuthiru ghubaran hawla ifati rasulillahi sallallahu alayhi wa wọ́n bá gbára lé àwọn dàrúdàpọ̀ táwọn ọ̀pìntàn tí wọ́n fọ́nú fọ́ra kan tí wọ́n ṣe kíni tí wọ́n pò mọ́ra wọn so lẹ́ni tí ń gbìyànjú láti ṣe kíni láti dá gubar that is láti da dọ́stì sí ìkóradó ànábì ọ̀sẹ́lẹ̀mù tánà ọ̀sẹ́lẹ̀mù jẹ́ ẹni tí máa ń kóradó kò ní nǹkan àwọn oníǹkan tí sì máa ń mójú kókó níbi nǹkan oníǹkan tí èfojú sí nǹkan wọn so ka annahum la ya'lamuna anna gubarahum lan yatajawaza aqdamahum so bẹ́ẹ̀ dẹ̀ ni so bẹ́ẹ̀ ni pé wọn àmà yí pé so pàǹtí wọn tí wọ́n fẹ́ ṣe kí ni tí wọ́n fẹ́ dà sí ìjọmọlúwàbí ànábì ọ̀sẹ́lẹ̀mù pẹ̀lú pé wọ́n fẹ́ stay ní so ìkóradó rẹ̀ kó ń bi nǹkan wọn ní nǹkan yẹn so kò ní tayọ gìgísẹ̀ wọn famin aina lahu an yablugha an yablugha aljawza so àfáàṣà ṣe kí ni àfáàṣà ń sọ àwọn ọ̀rọ̀ yẹn wọ́n sọ àwọn ọ̀rọ̀ yẹn lọ ó wá ń sọ wípé wà hasbuna an nadhkura min abatil al-khussas anna nabiyya sallallahu alaihi wasallam jaa ila bayti zaid ibn haritha ipe ó tó wa láti jásí pé ká dákọ ká sì sọ̀rọ̀ nípa àwọn ìbàjẹ́ àwọn ọ̀pìn ìtàn tí wọ́n pa àwọn ìtàn kan tí ò fẹsẹ̀ rinlẹ̀ ipe annanabiya sallallahu alaihi wasallam jaa ila bayti zaidin ibn harisa igba náà sallamu ó lọ sílé zaid ibn harisa zawji zainab ya ọkọ zainab falam yajidhu kò wá bá zaidu yìí kò bá so oye kò wá ṣe kíni kò wá bá zaidu yìí kò bá wa aradat alaihi zainab an yadkhul zainabu wá ṣe kí ni ó bá sọ fún anabi ọ̀sálàmù ipé kí anabi ọ̀sálàmù wọlé láti kí anabi ọ̀sálàmù wọlé rẹ̀ fa aba anabi ọ̀sálàmù kọ̀ láti ṣe kí ni láti wọlé wọn sọ̀rọ̀ farọ́ jẹ́ anabi ọ̀sálàmù wá ṣe kí ni ó wá yẹ́yìn padà lẹ́ni tí ń lọlé padà yatakallamu bi kalamin lam tafham minhu siwa so lam tufham minhu siwa qawlihi anabi ọ̀sálàmù wá ṣe kí ni ó bá yẹ́yìn padà lẹ́ni tí ń lọ sílé ìwọ̀n sọ àwọn ọ̀rọ̀ kan ní ọ̀rọ̀ tó yá sí wípé wọn gbọ́n kankan yé nínú tí ń sọ tó tayọ wípé ń sọ wípé subhanallahi alazim subhana musarrifil qulub ń sọ àwọn kíni wọn ló ń sọ àwọn gbólóhùn yìí falamma jaa zaid ìgbà tí zaid wá délé akhbaratuhu bima akhbaratuhu bima kana so ìyàwó rẹ̀ tí ń ṣe zainab bintu jahash ó fún zaid nírò nípa ohun tó ṣẹlẹ̀ nígbà tánà bí sọ́lá mú tó wá فمشى إلى رسول الله صلى الله عليه وسلم زيد باشكين وبا لبا النبي صلى الله عليه وسلم فقال له وبا صفان النبي بي بلغني يا رسول الله أنك جيت منزلي ipe ìró kàn mí wọ́n fún mi ìrò ipe o wá sílé mi fàhálà dakhalta o wá wọlé la'alla zainaba ajabatka so ó dàbí pé zainabu ṣe kíni ó ṣe kíni ó àmẹ́zì wa nabi ọ̀sálẹ́mù that is ẹwà rẹ̀ ó jọ wa nabi ọ̀sálẹ́mù lójú so fa òfàríkò fàkọ́lá nàbí ọ̀sẹ́lẹ̀m ó dà pé ẹ̀wà rẹ̀ ó ṣe kíni ó jọ wà nàbí sọ̀sílámù lójú ipe tọ̀ ìrà nàbí ọ̀sẹ́lẹ̀mù so ṣé kí n pa Zainabu ṣé kí n pa tì kí n má fẹ́ mọ́ kí n jùúlẹ̀ so kí wà nàbí ọ̀sẹ́lẹ̀mù lè fẹ́ fàkọ́lá nàbí ọ̀sẹ́lẹ̀mù anásẹ́lẹ̀mù wa sọ pé amsik aleika zawjaka so mú rẹ̀ dání wọ̀tẹ́kìlá kó sì bẹ̀rù Allahu subhanahu so kó sì bẹ̀rù Allahu subhanahu wa ta'ala kó sì bẹ̀rù tani kó sì bẹ̀rù Allahu subhanahu wa ta'ala lakinna zaidan ṣùgbọ́n zaidu ajaza an imsakiha so ó kagara kó níbi kíni kó níbi ìmúyàwó rẹ̀ dání fafaraqaha ó bá kọ yàwó rẹ̀ lẹ̀ fatazawajaha nabi sallallahu alaihi wasallam ba'da an istawfat iddatuha so anahu sallam wa fẹ́ lẹ́yìn gbà tí idda zainab bintu jahash lẹ́yìn gbà tí idda rẹ̀ ṣe kíni idda rẹ̀ parí وفي خبر آخر ونننوي تامي أن النبي صلى الله عليه وسلم أتى بيت زيد فرأى زينب جالسة وسط حجرتها ابن سلام الله سيلي زيد وباري زينب نيني توجوكو سياني يا راري oye tọ́ wọ́n bá sọ àwọn ìtàn yìí lọ oye àfáà yìí ó pa àwọn ìtàn yìí àwọn ìtàn tó á sí pé àwọn òpìtàn kan wọ́n mú wá nípa bí anásọ́lámù ṣe fẹ́ Zainab bintu Jahash so àfáà wa ń sọ pé amal hakiko ipe ẹ̀rí ètò jẹ́ òdodo gangan nípa ìtàn táwọn ọ̀pìntàn ń pa nípa ipa náà sálàmù ṣe kíni ó fẹ́ Zainab bintu Jahash fa innaha tubtilu hadha za'am so èyí tó jẹ́ òdodo gangan níbi ìtàn yìí yóò ṣe kíni yóò ba èròǹgbà tí àwọn ọ̀pìntàn kan tí wọ́n ṣe kíni tí wọ́n rò tí wọ́n kọka rẹ̀ nípa pé ìtàn náà sálàmù fi fẹ́ Zainab nìyẹn ó lọ sílé Zaidu kò bá Zaidu ó bá rí ó bá rí Zainabu ẹwà rẹ̀ jọ lójú nǹkan kan bẹ́ẹ̀ èyí tó jẹ́ òdodo tí ń bẹ níbi ìtẹ̀yìn gangan yóò pe eléyìn onírọ́ oyè wọ́tán kudu dhalika alwaham bẹ́ẹ̀ dẹ̀ ni yóò sì máa tako èròǹgbà burúkú yẹn da anna nabiyya sallallahu alaihi wasallam nítorí annabi sallam kana kana qad a'taqa maulahu zaid ibn harisa nítorí annabi sallam ó ti ṣe kíni ó ti tú okùn ẹrú kúrò lọ́rùn kíni kúrò lọ́rùn ọmọ ọ̀dọ́ rẹ̀ tí ń ṣe حينما آثر البقاها مع النبي صلى الله عليه وسلم مولا له على أن يعود مع أبيه ويتحرر من الرك so وزاد النبي صلى الله عليه وسلم على عتكه أن وزاد النبي صلى الله عليه وسلم على عتكه أن تبناه وقربه إلى نفسه وأكرمه صلى àgbàtánà sọlọ́mù túlẹ̀ النبي صلى الله عليه وسلم àlékún dáadáa دادا كان فون lórí لوري تولى توتو antabannahu anáwọ̀sálàmù gbà sọ́dọ̀ wàkọ̀rọ̀bẹ̀hu ila nafsi anáwọ̀sálàmù wa mú súnmọ́ dọ̀ rẹ̀ dáadáa anáwọ̀sálàmù sọ di èèyàn rẹ̀ pẹ́kípẹ́kí wa akramahu anáwọ̀sálàmù pánlé wa ahsana tarbiyata anáwọ̀sálàmù wa mójútó dáadáa ó kọ́ ní àwọn ẹ̀kọ́ tó pọ̀ tó sì kọ́ láwọn ẹ̀kọ́ tó dáa thumma arada an yarfa min qadrihi anáwọ̀sálàmù wa fẹ́ kó já sí wípé kó gbé ipò zaidu kó gbé ga so fazawwajahu sharifatan min Quraysh anáà sálàmù bá fi obìnrin alápọ̀nlé obìnrin abiyì kan nínú àwọn obìnrin ìdílé Quraysh ó bá fi fún níyàwó hiya zainab bintu ammatihi ó wá jẹ́ zainabu ọmọ àǹtí annabi liyukafiyahu mukafa'atan mudha'afatan ala ithari al-baqahi ma'ahu so kánà sálàmù lè bá sẹ̀sán fún ní sẹ̀sán àdípèlé lórí ìṣẹ́kù tó ṣẹ́kù pẹ̀lú òun annabi sallallahu alaihi wasallam oye tọ́ وكانت زينب مز so وكان زينب مزهوة بشرف so زينب سيري، ó jẹ́ nìkan tó yá sí wípé ẹ ó jẹ́ nìkan tó yá sí wípé àwọn èèyàn mà tó sì hàn pẹ̀lú wípé ẹni ni so bisharafi nasabiha so pẹ̀lú ẹni tó yá sí wípé ìmọ̀ ń ṣe kíni ìmọ̀ ń ṣàfihàn ara rẹ̀ pẹ̀lú iyì ìdílé rẹ̀ àti irú ilé tó a máa jọ lójú وكانت لا تفتح تفخر على زيد وتجفوه وتسمعه ما يؤذيه ó dẹ̀ jẹ́ nìkan tó já sí wípé kèyí ẹ̀ kèyí gbò lẹ́ni tí máa ń ṣe fáàrí lórí zaid that is iman fi zaidu ṣe iman ṣe fáàrí gan níwájú zaid tí ó máa sọ àwọn oríṣiríṣi ọ̀rọ̀ sí zaid bẹ́ẹ̀ dẹ̀ ni tí ó máa sọ àwọn ọ̀rọ̀ tí ò dá sí wa tusmi'uhu ma yu'dhihi yóò dẹ̀ máa sọ àwọn ọ̀rọ̀ kan sí ti zaid tó yá sí pé yóò máa jẹ́ ìbànújẹ́ fún zaid hatta innaha kama qalu tamanna'at alayhi alla yulamisaha mulamasata zawj li zawjatihi títí tó fi já sí pé àwọn ọ̀pìntàn níbi tó ti ní ètò fẹsẹ̀ rinlẹ̀ wọ́n ní zainabu yìí ó kọ̀ fún zaidu láti já sí pé kí zaidu fọwọ́kàn òun ní ìfọwọ́kàn tí ọkọ máa ń fọwọ́kàn ìyàwó rẹ̀ فجاء يوما إلى رسول الله صلى الله عليه وسلم فقال زيد وواسدو جيشا الله بيد على جوكم واسويكبي إن زينب قد اشتد علي لسانها dájú Zainabu ahọ́n rẹ̀ le fún mi ìmọ̀ ń sọ̀rọ̀ sí mi ní ọ̀rọ̀ tó ṣe kíni tó lágbára ahọ́n rẹ̀ le fún mi ra nabi fa uridu an utalliqaha mo dẹ̀ fẹ́ kọ́ kalẹ̀ fa واتك الله في أمرها كود بير والله بيدا نيكو على ولا تطلقها كود ما شكيني كما قال كما شكيني كما قال وكان النبي صلى الله عليه وسلم يعلم حينئذ من الوحي أن زيدا سيطلق زينب سو ناسي كوني أنا وسلام هما يبي زي يبي زيد يو شكيني يو بدا كويا ورلي بلوى إلى تور الله بريدا وأنه سيتزوجها يبي ونسي بدا فا من بعده لين بتبقى كوزينب ولي لكنه لم يبح بهذا لزيد ولا لغيره خشية min laomi nas ṣùgbọ́n anabi asalamu ò ṣe lẹ́tọ̀ fún zaidu pé kó lọ ṣe kíni kó lọ kọ ìyàwó rẹ̀ kalẹ̀ kò ṣe lẹ́tọ̀ fẹ́ lómi kó kọ ìyàwó rẹ̀ kalẹ̀ so pẹ̀lú pé anabi asalamu ń bẹ̀rù káwọn ẹ̀mọ́ bá máa ṣe kíni kó má bá káwọn ẹ̀mọ́ bá máa bú àwòháyá admin qawlihim anabi asalamu ti jọ ọ̀rọ̀ táwọn èèyàn máa sọ ipe inna muhammadan tazawwaja imra'ata ibnihi ó ti jọ ọ̀rọ̀ táwọn èèyàn máa sọ ipe anabi muhammadu ó fẹ́ ìyàwó ọmọ rẹ̀ ó ṣe kí ni ó fẹ́ ìyàwó ọmọ rẹ̀ ala anna hadha zawaj kana tashri'an ilahiyan so tó dẹ̀ já sí pé ìyàwó yìí fa ní ìyàwó ní fífẹ́ tánà sílẹ̀mù fẹ́ Zainabu yìí fa so fífẹ́ ètò yá sí pé ṣẹ̀ríà lọ́wọ́ sí ni tó dẹ̀ já sí pé alọ́bẹ̀ẹ́dà sọ̀rọ̀ lórí rẹ̀ hakiman yubtilu ma jara alayhi al-arab min tahrimi zawjatil mutanabba kama yuhrimuna زوجة ibni so lọ́wọ́ kan ṣá so àfá tó kọ tírà yìí ó wá pa ìtàn míì tó já sí wípé ó ba ìtàn tí àwọn ọ̀pìntàn kan tí wọ́n gbà wá láti já sí pé àná ìsìlámù lọ sí ilé zaid kò rí zaidu ìgbà tí ò rí zaidu oríyàwó zaidu nǹkan kan ẹwà rẹ̀ wá jọ lójú òun ló mú tánà ìsìlámù fi wá fi ṣe kíni tó wá fi gba ìyàwó zaidu so gbogbo àwọn ìtàn yìí báyìí sìn irọ́ ni so torí àlàfà náà ṣe mú àwọn ìtàn tó fẹsẹ̀ rinlẹ̀ wá ń sálẹ̀ láti fi ṣe kíni láti fi da èyí táwọn pìntàn kan gbà wá so tí àwọn mustachirikun àwọn kíni àwọn tí wọ́n ṣe kíni tí wọ́n jẹ́ orientalist tí wọ́n wá mú dání nínú ìtàn táwọn dá sí pé àwọn òpìntàn kan fọ́nú fọ́ra tí wọ́n kọ kalẹ̀ tí ò lẹ́rìí tó fẹsẹ̀ rinlẹ̀ so oyè tí wọ́n wá fi sọ́ọ́dì so fún délé yìí ohun tí nabi ọ̀sánlẹ̀mù sọ fún bẹ́ẹ̀ dẹ̀ ni kó o má fi ilẹ̀ so eyín ń tọ́ka sí irú ọkàn tánàbí ọ̀sẹ́lẹ̀mù ní bẹ́ẹ̀ dẹ̀ ni irú bẹ́ẹ̀ ọ̀sẹ́lẹ̀mù ṣe jẹ́ nípa pé kìí ṣẹni tó lójú kòkòrò nǹkan àwọn ní kò sì lójú kòkòrò àwọn obìnrin olóbìnrin so lahu iffatun uzma so ó ní ìkóradó kò ń bi nǹkan àwọn ní nǹkan ìkáwọ́ kò ń bi nǹkan àwọn ní ó ní èyí tó tóbi nínú ìwà bẹ́ẹ̀ so ní ànábì sallallahu alaihi wasallam so fún di eléyìí eléyìí náà tí wọ́n bá apply rẹ̀ ní nàìjíríà táwa yìí tí wọ́n sì apply rẹ̀ nílẹ̀ yorùbá ẹ̀yàn ọmọ aláṣìṣe óyé so ilẹ̀ yorùbá ó tòrò ilẹ̀ yorùbá ó sì da ẹ̀ mọ báwọn èèyàn ṣe máa ń gbáyàwó ara wọn nílẹ̀ yorùbá ni so ṣebí àwọn ọmọ babaláwo ní ẹ̀ mọ bí àwọn babaláwo tó yá sí pé wọ́n já àwọn babaláwo yorùbá ẹ̀ mọ bọ́n ṣe máa ń fi oògùn gba níyàwó so tí wọ́n fi oògùn oògùn oògùn wọ́n fi gba níyàwó so oògùn wọ́n fi gbàyàwó níyàwó wọ́n fi gbobìnrin olóbìnrin oye oògùn wọ́n fi gbobìnrin olóbìnrin ń bẹ́nu ìṣe àwọn babaláwo yín bẹ̀ tó sì lákọọ́lẹ̀ tí wọ́n ní àwọn oògùn rẹ̀ tí wọ́n ní àwọn iṣẹ́ rẹ̀ kódà àwọn babaláwo yín wọ́n láwọn iṣẹ́ tó já sí pé wọ́n ṣẹ̀ nídìí kí wọ́n já sí pé kí wọ́n ṣe jẹ fóbìnrin kóbìnrin jẹ tí wọ́n fi gbàyàwó níyàwó so wọ́n ṣeṣẹ́ òun náà ni bẹ́ẹ̀ dẹ̀ níbi tí wọ́n bá ti jòkó sí òun ni wọ́n ti máa ṣeṣẹ́ òun sára obìnrin ọ̀hún tí ó fi ní ṣe kíni tí ó fi kórìíra ọkọ rẹ̀ tí ó fi máa fẹ́ràn àwọn tí ó fi máa ṣe kíni tí ó fi máa fẹ́ràn àwọn so gbogbo ẹ̀ náà làwa náà ṣe kíni làwa náà fojú tó ń gbà tá a fi ṣe kíni tá a fi wà nínú ìsìn àwọn súfí kálọ́bẹ̀ kó má àwọn tó wà ń bẹ̀ kó má wọn mọ̀nà so fún ẹ̀yàn ọmọ aláṣìṣe so eléyìí náà jẹ́ ìkánú àwọn kíni ìkánú àwọn nínú àwọn ẹgbẹgbẹ̀rún ìwà dáadáa annabi muhammad sallallahu alaihi wasallam tọ́yẹ nínú àwọn ìwà annabi bákanáà òun náà ni ìsọ òdodo wà asídẹ̀kù subhanallah asídẹ̀kù nínú àwọn ìwà nabi ọ̀sẹ́lẹ̀mù ló wà kí a máa sọ òdodo àwọn ará makka kò sí nǹkan náà tí wọ́n pè annabi sallallahu alaihi wasallam kò sí nǹkan náà tí wọ́n pè annabi àmọ́ wọ́n ya ẹnu wọn sọ pé irọ́ ni annabi pa tó bá ti di bí pé òkè okay, ká ànábì ọ̀sánlẹ́mù jíṣẹ́ fún wọn ibi tí wọ́n ti máa ń ṣe kéde ibi tí wọ́n ti máa ń ètì ànábì nìyẹn tó bá ti di pé ká ànábì ọ̀sánlẹ́mù sọ fún wọn pé Allah bá ẹ̀dá sọ báyìí òjíṣẹ́ rẹ̀ sọ báyìí Allah bá ẹ̀dá sọ báyìí ó ní kẹ́ ṣe báyìí ó ní kẹ́ ṣe báyìí ibi tí wọ́n ti sọ pé irọ́ ni ànábì ń pa nìyẹn àmọ́ tí wọ́n bá yọ̀ yẹn kú ń bẹ̀ àwọn ará Mẹ́kà ní ẹni táwọn ẹni tó ń sípà náà ọ̀sánlẹ́mù jáde láàrin wọn ní àwọn ará ìdílé Kùrẹ́ṣì wọ́n gbà pé olódodo lànàbì sallallahu alayhi wa alihi wa sallam oye wọ́n gbà pé olódodo ni kíni olódodo ni annabi sallallahu alaihi wa sallam oye tán nínú akhlaqu min akhlaqin nabiyyi nínú àwọn ìwà nabi táǹkà yìí nínú tíra tí wọ́n ti sọ àwọn ìwà nẹ́bì yìí so tíra yìí rèé sì rí wàláì díẹ̀ nínú ìwà nẹ́bì wọn kàn mú wá ń bẹ̀fà oye àwọn tíra mi bẹ̀tọ́ sí pé two volumes three volumes four volumes five volumes tí wọ́n fi ṣàlàyé àwọn ìwà tánàbí ọ̀sẹ́lẹ̀mù ní láwọn ìwà tó dá tó dá tó dá tó dá tó dá oye tó yá sí pé ìwọ gan tó bá jókòó ka gan ó padà mọ dìde kóńdé ẹni pé kíní yìí ti pọ̀ jù oye so nínú rẹ̀ òun náà ni amalul yawmi wal layla amalul yawmi wal layla so nínú rẹ̀ náà ni so àwọn so nínú àwọn tíra irú tíra bẹ́ẹ̀ náà ni oye tọ́ afá tó kọ min akhlaqi nabi ó ń sọ pé wa quraishun a'lanat annahu sadiqun hinama jama'aha ipe ìgbà tí oye ìgbà tí annabi ọ̀sánlámù so ìgbà tí annabi ọ̀sánlámù kó àwọn ìdílé kùrẹ́ṣì jọ láti jíṣẹ́ fún wọn wọ́n jẹ́rìí pé olódodo lànàbí sallallahu alaihi wasallam láwọn kèfèrí ẹlẹ́bọ Mákà wọ́n jẹ́rìí pé olódodo lànàbí sallallahu alaihi wasallam oye hinama jama'aha liyasda'a bid-da'wati jaharatan ìgbàtánà islamu kó àwọn ìdílé Kùrẹ́ṣì jọ láwọn ará Mákà láti ṣe kíni láti la ìtí ń jẹ́ dáhàwà ìtí ń jẹ́ òdodo ìpèpè tálọ́bẹ̀ẹ́dà náà láti là mọ́lẹ̀ lójú wọn níta gbangba ipe kí wọ́n má jọ́sìn fún òòṣà kankan mọ́ kí wọ́n má jọ́sìn fún ère kankan mọ́ kí wọ́n má bọ nǹkan kan mọ́ gẹ́gẹ́ bí ẹ̀yin ẹlẹ́bọ ilẹ̀ Yorùbá ṣe ń bọ nǹkan gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń bọ ère tẹ́ ń bọ òòṣà tẹ́ ń bọ Ògún tẹ́ ń bọ Bàtálá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìgbà táwọn kó àwọn tí wọ́n gba wájú yín nínú àwọn baba ńlá yín nínú irú ẹbọ bẹ́ẹ̀ nílùú Mẹ́kà tó kó wọn jọ láti sọ fún wọn pé ọlọ́bẹ̀ẹ́dá nìkan ni kí wọ́n máa jọ́sìn fún àwọn baba ńlá yín lọ́jọ́ náà wọ́n ṣe kí ni wọ́n jẹ́rìí sí ipò òdodo lànàbì ń sọ wàsáàìdà sọfà náà sọlá mú wá gun rí òkè sọfà fàkọ́ọ̀lá ó wá ń sọ pé ya sọ̀báhẹ́hù ìgbétọ̀ ẹ káàárọ̀ o ẹ kú ojúmọ́ o oyé ẹ kú ojúmọ́ o ń pè wọ́n bẹ́ẹ̀ látòrí òkè sọfà ẹ kú ojúmọ́ gbogbo ẹ̀yin ará ó rán ọmọ ọ̀dọ́ rẹ̀ pé tọ̀ lọ bá mi wo ohun tí ń ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn kí ni annabi fẹ́ sọ kí ni muhammadu sallamu fẹ́ sọ faqalu wọ́n bá ń sọ fún annabi pé malaka kí ni tó dé kí ni tó ń ṣe ọ́ wọ́n sọ bẹ́ẹ̀ fún annabi qala anasalamu wa sọ pé ara'aytum in akhbartukum anna al'aduwa musabbihukum aw mumsikum ama kuntum tusaddiqunani ama kuntum tusaddiqunani anásílámù sọ pé ṣé tí mo bá fún yín ní ìrò that is akhbiruni in akhbartukum anna al-aduwwa musabbihukum aw mumsikum ẹ fún mi ń rò ẹ sọ fún mi ǹjẹ́ tí mo bá fún yín rò yí pé ọ̀tá fẹ́ wọlé tọ̀ yín ní àárọ̀ àbí ó fẹ́ wọlé tọ̀ yín lálẹ́ láti wá ṣe jàǹbá fún yín ama kuntum tusaddiqunani ṣé ẹ nígbà mi gbọ́ ẹ nígbà pé òdodo ni mo sọ fún yín qalu bala wọ́n sọ fún ànábì pé agbà ipò sọ òdodo agbà ipò sọ òdodo nítorí pé ma jarabna alayka kadhiban ma jarabna alayka kadhiban nítorí àdán irọ́ kankan wò lẹ́nu rẹ̀ a ṣe kí ni a experience a dẹ̀ examine irọ́ kankan lẹ́nu rẹ̀ muhammadu rí a gbọ́kú parọ́ rí so ẹ má wà wọ́n kèfèrí ìdílé kùrẹ́ṣì yóò ní àwọn tí wọ́n jẹ́ bí baba ńlá bá padà gba ìsìláàmù nú àwọn àwọn eléyìí lókù nígbà náà oye àwọn baba ńlá àwọn aláṣìṣe nílùú maka lọ́jọ́ náà wọ́n sọ fún ànábì pé bala ma jarrabna alayka kadhiban ipe bẹ́ẹ̀ ni o so àgbà wa ànábì gbọ́ àgbà pò dòdò ló sọ nítorí pé kí ni a examine a dẹ̀ ká irọ́ mọ́ wa ànábì lẹ́nu rí o parọ́ rí látìgbà tá a ti ń ṣẹ̀mí pẹ̀lú rẹ̀ látìgbà tó ti wà láàrin wa ó fìgbà kan parọ́ rí ó fìgbà kan sọ pé ó fìgbà kan sọ ó fìgbà kan sọ nǹkan kan ká mọ́ bàá bẹ́ẹ̀ rí so tó bá sọ̀rọ̀ á bàá bẹ́ẹ̀ náà ni tó bá sọ pé a náà láàrí tó bá sọ pé b b náà láàrí Oye. <clears throat> so tó bá sọ pé b b náà láàrí tó bá sọ pé y y náà láàrí hmm. y náà láṣe kíni y náà láṣe kíni y náà láàrí àfìgbà kan rí kó parọ́ rí ìrẹ́ ànábì anásílámù wá sọ fún ẹ pé fa inni nazirun lakum bayna yaday azabin shadid ipe tọ̀ tẹ́ bá gbà ipe mi parọ́ rí tẹ́sì gbà ipe olódodo ni mi ẹ̀yin ará Quraysh ẹ̀yin kèfèrí Makka ẹ̀yin ẹlẹ́bọ Makka ẹ̀yin aláṣìṣe Makka oye ẹ̀yin olùbọ́ ire Makka fa inni nazirun lakum bayna yaday azabin shadid olùkìlọ̀ ni mo jẹ́ fún yín látọ̀dọ̀ Allah láàrin ìyà Allah bẹ̀rẹ̀dà ní ìyà tó lágbára oye tọ́ anáwọ̀sálàmù sọ fún wọn nígbà tí wọ́n ti gbà ipò olódodo lànàbì tí anáwọ̀sálàmù kì í parọ́ kankan wọn kárọ́ mọ́ lẹ́nu rí bẹ́ẹ̀dẹ̀ ni kò sì parọ́ fún wọn rí oye òun lànàwọ̀sálàmù fi wá sọ fún wọn pé tọ́ olùkìlọ̀ lòun jẹ́ fáwọn látọ̀dọ̀ Allah bẹ̀rẹ̀dà so kún lè bá ṣe kí ni kún lè bá gbà lódodo ńgbà tí wọ́n ti mọ̀ yí pé òun yìí parọ́ wọ́n sì testify sí pé òun ànábì òun yìí ṣe òpùrọ́ èèyàn oye faqala Abu Lahabin Abu Lahab wá sọ pé tabban laka astagfirullah Abu Lahab lẹ́nu ẹ̀ lọ́hùn ó sọ pé kò ní da fún ànábì wal iyadhu billah kò gba ẹnu ta wá láti sọ Abu Lahab sọ pé kò ní ṣe kí ni kò ní da fún ànábì sallallahu alaihi wasallam lọ́jọ́ so alihadha jama'atana ṣé torí ohun tó fi kó wa jọ rèé kó lè bá sọ fún wa pé olùkìlọ̀ ló jẹ́ fún àwa látọ̀dọ̀ ọba tó dá ẹ láàrin ìyá alábẹ́ẹ̀dà tó ṣe kíni tó le alihadha jama'atana ṣé ìdí tó fi kó wa jọ rèé fa anzalallahu ta'ala tabbat yada abi lahabin wa tabba ma agna anhu maluhu wa ma kasaba gbogbo ohun tó kó jọ ní owó àtọrọ̀ kò ní wúlò fún gbogbo ohun tó bá léwu kó kó jọ pẹ̀lú ọwọ́ rẹ̀ kò ní ṣàǹfààní kankan fún sayasla naran dhata lahab yóò sì jó iná kan tó yá sí wípé ó ń jó fèrèfèrè gẹ́gẹ́ bí àwọn aláṣìṣe gẹ́gẹ́ bá àwọn ṣe ń jóná látàyé ń bí tá ń tọrọ lọ́wọ́ Allah ẹ̀dá ipe kó jọ kó dákun kó má jẹ́ kí àwọn ṣe kí ni kó má jẹ́ kí wọ́n kó má jẹ́ kí wọ́n jóná wà kìámà hmm, gẹ́gẹ́ bí àwọn aláṣìṣe gẹ́gẹ́ bá àwọn ṣe fẹ́ káwọn máa ṣe kí ni kí àwọn máa jóná láti ayé ń bí báyìí torí àwọn aláṣìṣe àwọn fẹ́ káwọn máa jóná láti ayé ń bí tiwọn so àtayé ń bí báyìí ni àwọn aláṣìṣe ti fẹ́ máa jóná tiwọn ibo ni fídíò yìí wà náà mo ní fídíò aláṣìṣe kan tí ń jóná ń bì. Eh? fídíò aláṣìṣe kan bẹ́ ń bí tí mo ní tí ń jóná bá mo sì ti delete ẹ̀ ni ẹ̀hẹ́n òun náà ni so gẹ́gẹ́ bí àwọn aláṣìṣe ṣe ń jóná látàyé ń bí kọ́lọ̀ mọ́jà jóná Thank you. so gẹ́gẹ́ bí àwọn aláṣìṣe yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe ń jóná bí àwọn tẹ̀ ń jóná látàyé ní tiwọn ni kọ́lọ̀ mọ́jà jóná o àti náà ayé àti náà alkiyama kọ́lọ̀ mọ́jà jò àbẹ́ẹ̀rí nǹkan ẹ̀sìn náà nù àbẹ́ẹ̀rí nǹkan ẹ̀sìn náà nù ẹ̀sìn náà nù nǹkan oye tọ́ọ̀ ẹjá tún wá sọ fáwọn ọmọ aláṣìṣe nínú dáadáa tánà ọ̀sẹ́lẹ̀mù sọ pẹ̀lú náà tí wọ́n máa fi ń jóra wọn yìí so pẹ̀lú náà tí wọ́n fi ń ṣe kí ni pẹ̀lú náà tí wọ́n fi ń jóra wọn yìí so pẹ̀lú náà tí wọ́n fi ń jóra wọn yìí annabi ọ̀sẹ́lẹ̀mù jẹ́ kó yáwa yí pé la yu'adhibu bin nar nar ẹnìkan ò lè fi ìyáná jẹ ẹnìkankan àyàfi ọba tó ṣe kíni àyàfi ọba tó dáná ẹ̀yin aláṣìṣe ẹ̀ sì ń fi ìyáná jẹra yín látàyè ń bì báyìí so ẹ wo sunsun ẹ sì ń fi ìyáná ẹ fi ń jẹra yín láti kíni láti ayé ń bì tọ ẹ ń kánjú àti jẹyà kìámọ̀nù ẹ ń kánjú àti ṣe kíni àti lọ jẹ ìyá so ìyá iná alkiyama nìyẹn tọ́ eléyìí gẹ́gẹ́ bí ìbéèrè táwọn ọmọ ẹranko aláìmọ̀kan yẹn ń béèrè ipe dáadáa márùn tí muhammadu ṣe àti fún yín márùn tẹ́bá ní ká fún yín ní one thousand inshallah aka one thousand fún yín ní dáadáa nabi muhammad sallallahu alayhi wa sallam tọ́ báyìí ń sìn challenge wa ni mo wá fẹ́ fún yín torí ọmọ aláṣìṣe yẹn ń sọ pé so kí ni dáadáa tí muhammadu mú wá sílẹ̀ yorùbá kí ni ìtẹ̀síwájú tí muhammadu fà fún ẹ̀yin kìnnìkan nílẹ̀ yorùbá tọ́ mo wá fẹ́ béèrè láti ọdún tí wọ́n ti ń bọ òòṣà àti ère ní ilẹ̀ yorùbá látọdún tí wọ́n ti ń sọ̀rọ̀ ẹ̀kan sọ dáadáa kan àǹfààní kan oye àǹfààní kan torí ẹ̀ mà àwọn ọmọ aláṣìṣe yìí ni kẹ́lẹ̀ bá àmọ́ bí wọ́n ṣe aláìmọ̀kan sí àti bí ọpọlọ wọn ṣe kúrú sí àwọn ń fẹ́ máa sọ sọ̀rọ̀ ní sọ̀rọ̀ yìí pé bá ànábì ọ̀sẹ́lẹ̀mù ó dá kọ́mpínì kalẹ̀ fún wọn nílẹ̀ yorùbá kọ́mpínì fóònù kọ́mpínì tẹlifíṣàn kọ́mpínì omi iléeṣẹ́ pure water wàláì mẹ́ntálítì wọn nu fún ìbéèrè tí wọ́n béèrè yóò fa kẹ́lẹ́ bá mọ́ pé wọ́n ya aláìmọ̀ kan gan <laughs> mẹ́ntálítì àwọn ọmọ aláìmọ̀ kan yẹn nìyẹn <laughs> so wípé kí ni tánà sọlọ́mù ti ẹ̀dà kalẹ̀ fún wọn tó jẹ́ ọ̀rọ̀ so aláìmọ̀ kan ọmọ ọ̀yà kí ni in tí oògùn tẹ̀ ń bọ ẹ̀ bẹ́ẹ̀dẹ̀ ni ọya tẹ̀ ń bọ ọ̀sẹ̀yìn tẹ̀ ń bọ omi tẹ̀ ń bọ ọ̀ṣun tẹ̀ ń bọ bẹ́ẹ̀dẹ̀ ni oòrùn tẹ̀ ń bọ kí ni àǹfààní ẹyọ kan báyìí ìwúlò kan báyìí tí gbogbo wọn ṣe àǹfààní kan báyìí tí gbogbo wọn ṣe fún àwọn ọmọ Yorùbá ńlẹ̀ Yorùbá gbogbo wọn ni o kìí ṣe pé bá kẹ́ mú àǹfààní tẹ́ẹ̀nì kọ̀ọ̀kan wọn ṣe o ẹ pa gbogbo wọn pọ̀ àti Ògún àti Ọ̀sẹ́yìn àti Ọya àti Èṣù àti ẹ àti Ṣàngó àti Ọ̀ṣun àti bó wọn ti ń pè orò gbogbo wọn lápapọ̀ ẹ pa wọ́n pọ̀ dáadáa kan àti ìtẹ̀síwájú kan tí wọ́n fà fáwọn ọmọ yorùbá ńlẹ̀ yorùbá dáadáa ẹyọ kan àti ìtẹ̀síwájú tí wọ́n fà fún àwọn ọmọ yorùbá ńlẹ̀ yorùbá gbogbo wọn lápapọ̀ ẹ̀kan sọ ẹyọ kan so ẹ̀kan sí kí náà ẹ̀kan sọ ẹyọ kan so oye nílẹ̀ yorùbá ẹ̀ máa dúró mọ́sálásí tí ń bẹ̀ ń bẹ̀ yéè àwọn mùsùlùmí wọ́n ń kọ́ mọ́sálásí gbogbo ìgbà níjojúmọ́ ni so tẹ́ bá gbọ́ pé wọ́n sí mọ́sálásí kan bì kan lónìí yìí ìgbà tó bá fi di ọ̀sẹ̀ tí ń bọ̀ àwọn mùsùlùmí ti sí mọ́sálásí mi so láwọn mọ́sálásí tí ò kéré láwọn mọ́sálásí olówó iyebíye ẹ̀ẹ̀mọye tó tèkè àti kọ́lé ńsìn ẹ̀ẹ̀mọye tí ó gbà láti yá sí pé kéèyàn kọ́lé ńsìn blọ́ọ̀kù ní ìsìn wọ́n ń ta ní five hundred and kìíní kan ní blọ́ọ̀kù ẹ̀yọ̀ kan so ní nine inches five hundred and kìíní kan ni wọ́n ń ta báyìí so ẹ wàá mọye blọ́ọ̀kù tí wọ́n fi kọ́ mọ́sálásí tó yá sí pé ó lè gba bí almost one thousand èèyàn ó lè gba almost five hundred èèyàn lẹ́ẹ̀kan náà ẹ mọye blọ́ọ̀kù tí wọ́n fi kọ́ omi wọ́n tún á kọ́ ní story building so nínú àwọn àǹfààní tí muhammadu fà fún wa nílẹ̀ yorùbá nu ó pe àwọn èèyàn sí di dáadáa dáadáa náà sì ti tàn ká dé ilẹ̀ yorùbá ẹ wá sọ àǹfààní tí ọya ṣàngó ọbàtálá ọbàtàṣẹ ògún àti ọ̀sẹ̀yìn ọ̀ṣun òṣogbo ọ̀yọ́ ìbàdàn plateau sokoto ẹ̀sùn àǹfààní tí wọ́n fà fúnlẹ̀ yorùbá <laughs> fàbàbàní kan báyìí <laughs> tí wọ́n fà fúnlẹ̀ yorùbá ẹ sọ fún wa oye ìwúlò kan báyìí tí wọ́n ṣe kíni tí wọ́n ṣe fúnlẹ̀ yorùbá ní àwọn tá à ń ṣe kíni tá à ń dákọ̀ yìí ẹ kàn sọ ìwúlò kan tí wọ́n ṣe fúnlẹ̀ yorùbá ìwúlò kan báyìí àǹfààní kan báyìí tí wọ́n ṣe fúnlẹ̀ yorùbá so dáadáa kan tí wọ́n ń ṣe fúnlẹ̀ yorùbá àwa ti sọ dáadáa márùn-ún nínú àwọn one million dáadáa nínú àwọn one billion dáadáa tánà ìsẹ́lẹ̀mù ṣe kí ni tó pèpè sí dáa sí pé tí wọ́n bá fi lè apply rẹ̀ ẹ́ tó bá fi lè apply rẹ̀ ńlẹ̀ yorùbá yéé yóò máa lálàáfíà yóò máa dáa yóò máa tù ẹ́ rí saudi ni gbogbo yín ṣe bẹ́ẹ̀ lójú o rò pé owó táwọn èèyàn torí ọmọ ọlọ́ba ọmọ jákujàku tí ò gbọ́ yìnbó yìí tí ń sọ pé skul wo lẹnìkan lọ tó yìnbó ò dá lẹ́nu ẹ̀ yìí èyí àkànbí ọlọ́ba ń sọ pé so mo gbọ́ tí ń sọ nínú fídíò rẹ̀ kan ń sọ pé ó ní so ó ní owó tí àwọn kan kó lọ ṣe hajj tó yẹ kí wọ́n fi máa túnlẹ̀ yorùbá ṣe owó tó yẹ máa fi túnlẹ̀ yorùbá ṣe òun làwọn kan kó lọ ṣe kíni òun làwọn kan kó lọ ṣe hajj so ipò wọn ń kówó lọ fún àwọn Saudi káwọn máa fi túlù wọn ṣe ó rò pé owó táwọn èèyàn ń kó lọ sí hajj ni wọ́n fi ń tún òun ni wọ́n fi àwọn ìjọba Saudi fi ń ṣẹ̀mí ni wọ́n ní yàláyà ọrọ̀ yàláyà ọrọ̀ tó bá sọ pé èèyàn ní dúkìá èèyàn ní ọrọ̀ èèyàn ní nǹkan ọrọ̀ wọ́n ní so ẹ̀yin ní kẹ́ ẹ padà sí òfin Allah bẹ́ẹ̀ dá kílù yín lè bá a dá ẹ padà sí ìdíhun tá lọ́bẹ̀ ẹ̀dà sọ kó lè bá ṣe kí ni kó lè bá tòrò so wọ́n ní epo wọ́n ní góòlì wọ́n ní sílvà ìyáláyà nǹkan ọ̀rọ̀ wọ́n ní àmọ́ wọ́n mójútó wọ́n sì bára wọn lò pẹ̀lú déédéé wọ́n sì tẹ̀lé òfin ìsìláàmù lórí nǹkan ní wọn lẹ́sẹ̀ rí pé bóyá ó dán ó dùn ó tòrò fún wọn púpọ̀ ń ṣe wà yẹn lẹ́sẹ̀ rí bóyá ó dán ó tòrò ó dùn fún wọn bọ́n ṣe wà yẹn ó rò pé owó táwọn kan kó lọ ṣe hajj tí wọ́n lọ ń ṣe ó múra ní Saudi fi ń ṣẹ̀mí ni o mọye tí Saudi gan ná lórí pé wọ́n mójútó mọ́sálásí òun kí gbogbo àwọn mùsùlùmí lè bá àmọ́ wá síbẹ̀ o mọye tí Saudi ná ẹ́ o mọye tí wọ́n ná lórí rẹ̀ aláìmọ̀kan èèyàn so ó ní wọ́n ń kó owó lọ fún Saudi kí Saudi máa fi tún lù wọ́n ṣe owó tó yẹ fi túnlẹ̀ Yorùbá ṣe so oye ṣé every individual nílẹ̀ Yorùbá ni ó tún ni ó fi wá ara rẹ̀ tún Yorùbá ṣe ni àbí ìjọba yín ni ó tún ní wọ́n lọ́yẹ̀ kọ́ wo tí wọ́n ń ṣe nínú ìjọba àwọn kí wọ́n lè tún ṣe olódo kọ́lọ̀mọ́ jẹ́ kú lórí kú ẹ ti kú eléyìí náà kọ́lọ̀mọ́ alẹ́dà kó fi yín mọ̀nà ló kù ẹ abẹ́rẹ́ nǹkan so kí ló dé tí ìwọ gbà bẹ́ẹ̀ abẹ́rẹ́ so ẹ máa ná ẹ̀sìn wájàre ibi tá parí eléyìí sí rè pẹ̀lú àṣẹ Allah subhanahu wa ta'ala so atọ̀rọ̀lọ́wọ́ Allahu subhanahu wa ta'ala nínú àánú ẹ̀ kí ó má ṣàṣe kí ni kó má ṣàṣe àlékún dáadáa rẹ̀ fún wa bẹ́ẹ̀ dẹ̀ ni kó ṣe wá ní ẹni tó já sí wípé so kó ṣe wá ní ìlú yóò tẹ̀lé bẹ́ẹ̀ dẹ̀ ni tó bá rí irọ́ yóò ṣe kí ni yóò jìnà sí i abẹ́ allah subhanahu wa ta'ala kó má ṣáà gba àwọn ìgbìyànjú wa tá à ń ṣe yìí so kó má ṣáà gba ní ìbádà ní ọwọ́ wa so tó bá ti di ní ọ̀la pẹ̀lú àṣà Allah bá dẹ́dà ní àárọ̀ ọ̀la ẹ já pàdé lórí tiktok lórí tìjàníyà kìí ṣe islam insha allah alazim ní àárọ̀ àárọ̀ báyìí tí ààyè bá yọ fún wa tìjàníyà kìí ṣe islam a máa discuss ẹ lórí kíni lórí TikTok àwọn èèyàn bùkátà sí dáadáa oye àwọn èèyàn bùkátà sí dáadáa a rí ibi dáńlódì ṣe láàárọ̀ yìí ni a bá live stream ẹ̀ kó tó di alẹ́ yìí but n tí rí ibi dáńlódì so fóònù mi ń ṣe yamayama bákan kí ló dé tí ìwọ gbà ní Saudi kí lélẹ́yìn ń sọ báyìí ní ìsìn tí òjò máa so kí ló dé tí ìwọ gbà ní Saudi lódé tí ìwọ gbà ní Saudi kí ló ń sọ tí ò jọ mọ́ra wọn báyìí lódé tí ìwọ gbà ní Saudi báwọn ìgbọ́n tó ń sọ yìí kí ló gbà ń Saudi so kí ni tó gbà ń Saudi o ṣàlàyé fún wa o so inshallah alazim èyí báyìí la parí eléyìí sí atọrọ lọ́wọ́ Allah subhanahu wa ta'ala min fadlihi wa rahmatihi kó má ṣáà gbà níjà sí ni àwọn ẹjá wórí tiktok káwọ ẹni tá a lè gbé wọlé in amkan táyé báyọ̀. nẹ́tíwọ̀kì yẹn ò dá dáadáa yẹ yìí. So, Tayyip.